minutes past 4 p.m. on Fresh 105.9 FM. It's a Turaka Tuesday on the Road Show with Rolake. I trust everybody's doing okay. And as we do on the show on Tuesdays between 4 and 4.45 p.m., my ladies join me. They're live in the building. And in a short while, I'll introduce the ladies and our topic to you. But for now, a quick rundown of things to anticipate on the freshest FM dial in Ibadan from now till 9 p.m. We're kicking off with Girl Chat from 4 till 4.45. At 4.45 p.m., the sports crew takes over. Stay tuned for Fresh Sports, the evening edition, coming up at 4.45 p.m. on the dot, and they'll push it through till 5 p.m. At 5 p.m., we have Let's Talk About It with Sir Yinka Ayefele and Eni Olusegun Bamidele, EOBJP, and together they'll be talking about it on Fresh 105.9 FM from 5 till 7 p.m. At 7 p.m., we make way for the national news, first in English language, and the translation in Yoruba language commences right after. At at 7.30 or thereabouts, I am back with you on tonight's edition of The Other News on Fresh 105.9 FM. And together we'll track trending stories from newspapers, home and away. We'll do that from 7.30 till I say my thank yous and goodbyes at 9 p.m. So that's the full rundown of everything to anticipate on the freshest FM dial 105.9 Fresh FM. We're headed back to the music. I've got Kiss Daniel and Mayor Kun, the mayor of Lagos, and it's called True. come on. 8 on the clock on Fresh 105.9 FM. Welcome back. That was Kiss Daniel alongside me, Okun, with True and yes, we're going to be talking about some true stories on the show today. I've got Damilola Mo in the building. Good evening. Welcome on board. Hi, good evening. Hi. Sherifat Oshoala is in the building. Sherifat, what's up? good evening. <laughs> Sherif, every time you say hello, I always laugh. This Oju, <laughs> Oju Tone Sorrow and bedroom voice you give us. What's up? What, how you doing? Very well. Nice. Merry Gift Sunday's in the building as well. What's going on, Merry Gift? Good evening. I'm good. Nice, nice, nice to have you guys here as always. A pleasure. Before we get into the story for today. Remember what we discussed last week? Mm -hmm. yes. You know, sending nude pictures, nude videos, yeah. you know, that kind of stuff, and how basically it can get exposed. In fact, we shared the story of Don Davis's mother and father and the person that was trying to blackmail them because of nude pictures of the man. Imagine my surprise, or maybe not so much surprise, but shock waking up to see that interview, radio interview in America that Nigerian singer Tiwa Savage did with Angie Martinez talking about a sex tape and how somebody's trying to blackmail her and also basically release the sex tape. Tiwa had a lot to say about it. Um, she says that the guy she's dating recorded a video of them on Snapchat posted it momentarily, but before he got a chance to delete the video, somebody had saved that video. And now that somebody or some people, as the case may be, are trying to blackmail her and are threatening to release the video. So she decided to own her narrative, come out and let the world know. She even said she wants her fans to ignore basically the videos and not engage backwards and forwards. And it got me thinking, Mommy Jam Jam, why? why are you recording your you know intimate moments so i wanted to ask the ladies what they thought about that before we get into today's story dami what are you thinking oh, well, I won't blame her for you know trying to be in a cozy way with a partner on the phone. How is that cozy? Well, uh, it's a it's a partner now. We sure. can't say anything. But my own take is just why did the man take a video of them post on Snapchat. Why not with the phone? And even if you're going to do that, because at some point I heard Tiwa said the partner is angry that there is a controversy because of that video. Why should he be angry? He posted it in the first place. Exactly. And took if, the video as well. Then you, you posted it and wanted to delete or probably you deleted it, but some people are already taking it. You see, you are a, you are a public figure and you expect things like that to happen. But I like the fact that Tiwa came up and said I'm not going to take any fault, any blame for something that is natural. I like the fact that she manned up. Natural is you having intimate relations. It's not natural to record yourself doing it. That ain't natural, Tira. <laughs> if anybody's not, if they're not going to tell her the truth, I'll tell her the eh, truth. But it's not she natural. accepted that you ain't going to blackmail me because of that. You want me to see that? Okay, fine, it's out, it's out. But I'm not going to feel anything bad about it. And so, that's fine. And that's fine. Yeah. That's good that she's not feeling bad, but she should not say it's natural. <laughs> oh yeah, Sharifa, what do you think? It still all boils down to the fact that why do you need to make a video of your intimate moments? Like, what was she doing when the guy was making the video? You could have seen him. Obviously, you were there together. She was probably doing something that they videoed. Well, <laughs> I, don't, know. I don't think <laughs> I don't think you'd be so lost in what you're doing that you're not aware that your partner is taking a video of you, and you know very well that you are a public figure, like Dami said. You know that this thing can ruin your career because obviously if it gets out people people will engage whether they're your fans or not they will engage so i really feel like just don't make videos of such moments that's just it Mary Gibbs, what are you thinking? I think for me, it's a lesson to everybody. Don't we said this last week, so don't do stuff like this. And our superstars, because what they don't realize is for them, some younger people see them as role models. And I don't know what you're modeling if you're putting out stuff like, or if you're doing stuff like this. You need to get to that point of responsibility to know that you get to a certain point in life where you've at- achieved some level of success that you can't afford to do some things. It comes with the burden. That's the burden of being successful. Exactly. Mm-hmm. It's the burden. You just can't say, I'm going to live for myself. No. There are thousands, in fact, that's just being too modest. There are millions of younger people out there who are saying, Oh, this is my role model. Oh, I want to be like this person when I grow up. And then what example are you laying? And also, I think that saying that doing something that is natural is like, you know, what like she said, example, this is what will make people say, oh, well, Tiba said this. Then you start hearing sexual liberation, body positivity, all those. They always start using stuff like that to make excuses. You're very right. People wrong. try and justify things that are just exactly. plain old not right. yeah. As they say in Yoruba, you got your dauda. But all of a sudden, we are also woke. Mm -hmm. As you mm-hmm. said, they say sexual mm-hmm. liberation, mm -hmm. positivity. Mm -hmm. What's not good is not good. Mm-hmm. Natural to have intimate relations, yes. yes. Is it natural to record it? No, no. Not if you're if you're not a porn star. No. no. <laughs> yeah, it's true. Yes. If you're recording that we assume that you're doing it for a living, right? Yes, and and I think we all know what's right. We just try to justify when it it happens when that the you. wrong is from our <laughs> end. Mm. We all know it's not right to record these things and put them. If she feels it's natural, I mean, why didn't you record and when you were with she your husband? She actually felt bad. She actually felt bad, but she's just saying she won't allow anyone blackmail her, which is good. Yeah, which is good. But moving forward, I think other people because eventually it takes only one person to start this trend of madness, and then everybody just. I'm sorry if that word sounds a bit too harsh, but that's how it starts. One person does it, and then before you know mm -hmm. it, mm-hmm. many people she's doing and stuff. Yeah. I want to touch on something Mary Gift said. You were talking about people looking at celebrities or superstars and taking them as role models. Well, that's you know it's catch 22 do that at your own peril Real, right yeah. because they never told you they are your role model right mm -hmm. they never mm-hmm. said they are trying to live their lives for you to imitate mm-hmm. yeah. them um it's right she's right when she says that that's the burden of success that the spotlight is going to be on, on you, you, and people will just say you're a role model even mm -hmm. if you do mm-hmm. not say you are one yeah. yourself but what i'll say to parents is yeah don't don't put pressure on the celebrities too telling them that they are role model for They're your humans. kids. You are your children's role mm-hmm. model. Whatever you want your kids to learn, let it start from inside the house. It's not a stranger on Instagram or Facebook. Eh. And there are so many fantastic women, including Tiwa Savage, that your children can emulate the yes. good things that they do. Because nobody's all good, right? Yeah. But you just happen to know the bad mm -hmm. in this mm-hmm. instance because yes. it's so public. So yeah. I would say find role models and have a good reason for choosing them as your role model, not just because you see their picture all the time or you like the way they dress. Only if you're a fashion icon. Don't, compare your kids to these people because mm. you don't, know, you don't know, yes. what's happening behind closed doors. Well said, ladies. Now let's dive straight into today's story. First, I want to ask: Has any of my ladies read um, Lalashine's book? um, Babasegi and his wives, or is it the wives of Babasegi? Babasegi. Something like that, but that's the name of the book. You've I, not read I that think book. I saw the no. stage play okay. at some point. Yeah. If you've seen the stage play, then you understand that what we're discussing today on the show is not similar, but sort of happened in that book. So the story goes like this: A lady saying that her husband has come to her to come and confess his sins. Basically, another woman is claiming to be pregnant or to have had kids for her husband, and that woman is insisting that the husband must take her and the children abroad, like he takes the wife and kids at home. Mm. Now, the wife at home is saying, Ah, I know that these children cannot be for him, but I don't want to tell him because obviously that will make her suspicious. Do you understand? Yes. So basically, we don't know if the man is shooting blanks has some sort of you know <laughs> um, infertility issues or yeah. you know for whatever reason but the wife has already stepped out and had kids, you know, through out of wedlock or through adultery. Mm -hmm. Now there's a side chick that is telling the guy, I'm pregnant for you. I'm going to let your wife know if you don't send me abroad, like you send your wife abroad. But remember that the wife knows that this guy cannot father, mm-hmm. father any children. Hmm. So the wife is saying, I know he can't, but I don't know what to tell him. Hmm. Hmm. gives, gives, every time I ask a difficult question, you eye me like I'm the one that did I don't understand. No, I'm not trying to eye you. See, let me let me. I'm going to answer this question by asking questions. Uh, okay. Two things. Do you want um, idealism? Or do you want the reality? Should both. I tell you what is ideal okay. or tell me what is obtainable? Tell me both. What is ideal in this case? Ideal would be that the woman would tell the husband, This baby cannot be yours. That's the truth number one. Level number one. That will make the husband probe and say, Why would you insist that this baby cannot be mine? And you know, in probing, it also means that other pots will be open. Ideal situation, what someone who is respectable, someone who is responsible would do Others might also argue that, come, this is real life situation. Is she legally married to the guy? Yes. I mean, yes, courts, the wife at home, courts, yes. wedding, everything. So that means eventually she has sole rights or primary rights to that guy, mm. not this other woman. That's true. So she could also choose to say, okay, let me be mom about this thing, and then insist you can't bring her to UK or you can't bring her to the US you can take care of her in Nigeria to protect her own interests. Interest. But the question is, is that still going to cover it for long? Hmm. hmm. Because hmm. someday, somehow, by accident, somehow, somehow, something will come up that would. So, ideally, she should man up, own up, and say, You can't do this thing. Now, there are two scenarios that can also come up from her owning up. The man could either press to want to find out the truth, or the man could also be like, Ah, nǹkan tèmi gan ṣe ò dáa okay let me try to keep peace so <laughs> do you understand now it's do. a gamble it's a gamble okay yeah. interesting Sherifa what are you <laughs> thinking well really this brings us back to the issue of DNA mm-hmm. really because mm -hmm. I feel like it's actually cruel for the wife to have hidden stuff like Very that cruel. the world is evolving you can adopt so I feel like it's mean for you to have your kids you know that and I don't really believe that oh because it is it's going to it's more like I don't know how I'll be with somebody and you will know. you will definitely know to, over time that oh he's impotent mm. i don't know i really don't know i can't <laughs> fathom it really because for her to have how was she how did she get to know that the guy is impotent really okay. that means she had been cheating all along Obviously. and that's that's really mean but then on the other hand if we are going to do like oh everybody should the yorubas will say if you were a reporter i'm mm. going to insist that he does dna test for the because right he doesn't he wouldn't he doesn't suspect me right now yeah. so i can tell him that oh okay i don't have a problem with you even sending these kids abroad but then we have to do a dna test for the kids or maybe a kid i don't okay. know if it's okay. one or two uh -huh. so when the wife sees that oh they are not your your um, the husband's kids then you move on okay. except the girl will now see that oh you have you can she cannot even question my own kids because, because she doesn't know yes. uh -huh. nicely said damn what are you thinking um i want to veer off a bit from what the ladies have said what if uh, i've had the kids before i found out the man has probably <laughs> lost. now this case is becoming like Nedu and his wife. <laughs> no, it's possible. It's you, possible. You've already had the kid. It's possible. No, it's possible. I you were pregnant, or you've already given birth. I've given birth. No, you have not given you birth. Haven't given birth not, you only gave birth while you were in this marriage. Yeah. That scenario is not yeah. available. Okay, wait. You've not given is, birth. Okay, we don't know at what point the woman got to know about the impotency. Okay, and we don't know for how long the man has been impotent. So it could be that after she had the children then she found out somehow that the man is impotent. I'm just trying to okay. from that direction. Mm. So, in going back to the normal case now, the reality, if I were to be in her shoes, I would, well, to protect my own interests, I would just keep it low. After all, I'm the only one who knows about it, mm -hmm. right? Mm And then go to the woman, probably just tell her, okay, fine, my husband owns this child, right? I'm not going to argue it, but can we just run the DNA test, exactly. as she said? And if she kind of argue with me, then I have to involve my husband. Hmm. And involving my husband, I must have done a subtle explanation that won't attract or arouse any suspicion e eh, exactly. towards your own case. I have to be yeah. very smart about it. Like baby, do the mathematics sure? that these are yours because really? girls out there now they, they uh-huh. trap men. No, yes, <laughs> I, yes, now I will he tell will him. suspect you, uh-huh. but we'll be suspecting yes. Uh-huh. the, other, the other woman. I will just tell him we are in the US and this guy might want to just come to US. You know, to Nigeria. come and take yeah. our money. Yeah. Yeah. <laughs> but but but I have something to add as because these are real life situations, yeah, and we can't pretend that these things don't happen. They do. And for as a matter of fact, these conversations are the things that these women do every day. Mm -hmm. But it only begs one question: What happens to fidelity in marriages because at the end of the day all the baby let's do dna you can't be sure maybe this girl wants to you are also covering your own sins mm. what happened to being true <laughs> <laughs> because of what it appears at this if, point you're right mary yes. in the real sense of things there should be truthfulness honesty yes. and all that stuff in relationships and marriages but let's call it spade is spade, spade. there's already so much infidelity in it debauchery but, but, and all that kind of stuff in marriages right so it'd be easier for me to come and say, baby, I've offended you. Mm. Get on mm. both my knees, kneel down. As he's been paying school fees, you don't know how old the kids are. Yes. Would he forgive me? Hmm. at all. At, at all. this point, if I want to confess, because this lady has come to say her own and my out me, would that man forgive me? No, never. Now let me take you back to when we're trying for babies and we're trying one year, two years I've gone to my own doctor, Loki, to check myself, and doctor said, "Yeah, fine. Bring your husband. Tell your husband to come. Let's check him." You go home. You say, "Daddy." <laughs> Nigerian women call their husband daddy. Daddy, daddy, daddy, daddy <laughs> I'm gonna need you to follow me to the hospital. Let's just go and check. He says, "There's nothing wrong with me," because mm -hmm. they're men like that mm -hmm. that don't even want to discuss that they might have a problem. Yeah. So she's frustrated time is going the entire world is baby watching mm -hmm. and mm-hmm. checking her stomach yeah. and she's thinking hmm, maybe this man has a problem mm -hmm. you get let me just and she just don't, don't and that exactly just deposits you know a baby in her stomach she comes back he's excited she knows it's not him but now doesn't know how to tell him that one not only can he not father a child two she's gotten herself pregnant by legbegbe so she keeps quiet even the wife's family would be saying that it's the wife that is impotent. They will not literally. They will not try to even think. So mm -hmm, in that yes. kind of scenario, how does that kind of woman confess to the kind of man that wasn't even willing to go and check to see if he had a problem? That kind of man might not be open to adoption because they're Nigerians, as sad as mm -hmm, it mm-hmm, is, mm -hmm. that don't want to adopt kids, do not believe in surrogacy. There's so many misconceptions. About, That's yes. why we have people going to buy babies for 150k mm-hmm. instead of just saying, I have a problem, let me mm-hmm. adopt. adopt. They would rather pretend they're pregnant or do IVF. Or do I? There's so many options, but a lot of people are still doing the illegal thing because there's some stigma and shame attached to not being able to bear a child. So that's what makes some people lie, and some people are just liars. But eventually, lie lie. but eventually, when the story comes if out, if, comes yeah, out? if it does come out, uh -huh, I mean, she's still going is. to have to bear that same shame. But that woman has to go first that uh, that other one that's trying to steal our husband. Let's yeah. first face her. She has to yeah. go first. Then me, and, well, she's the enemy. She's the enemy right now. <laughs> Because me, I did it, but how dare her do the same thing and be trying to extort my, man? No, no, no. <laughs> so she has to go first. I don't know how we're gonna handle it. Um, I don't want to be a spoiler, but for those that have read that book, that you'll understand that a similar thing happened. There were like four or five wives, if I remember yes. correctly, same thing. Man could not impreg- could not father a child. First wife had done it from the outside, got pregnant. Advised the second wife, right advised the third wife. The youngest wife now comes and wants to spoil formation. The other wives called and said, Are you better? <laughs> this is what the rest of us did, Do better comport. <laughs> but she didn't. And he ended up finding out that. Mm-hmm. Mm. 080-3232-1059 80 1059 join the conversation hello good evening Call us back. The numbers remain the same 080 32 32 1059, 080 Hello, good evening. Hello. Hi there, good evening. What's your name and where are you calling from? My name is Adibu Yadirem. I'm calling from Kiri. Nice to have you on the show. Let's have your contribution. Okay, my caller from Ikira, you can call us back 080 1059 1059. Hello, good evening. Hello, good evening. Hi, what's your name? Where are you uh, uh, calling from? My name is Captain. I'm calling from Bodija. I've been waiting for you guys to open the line. Oh, hi, yeah. Captain. Welcome on the show. Let's have your contribution. Okay, my contribution is, is, is not the story, um, it's the ideas you guys are cooking up there. <laughs> it, it, takes my imagination that um, we are free uh, thinkers. Every, everyone's mind is just open to reason out things. Well, my contribution would be that um, the woman should just let the other woman go. Because that's, that's how some Yoruba guys say it. Okay. If you try to lick that base, she might be leaking herself out too. Ah, but knowing fully well that that woman clearly did not get pregnant by her husband, she should just keep quiet and allow the woman be extorting her husband. Ah, same here, oh. same here. Oh. <laughs> Hmm. one, one investigation might lead to the other. Okay, okay. Yeah, so so she should just um, she she got away with her. Let her let you well get away with us too. It's safer that way. <laughs> Okay, okay. So be on the safe side and don't you know don't stare. Yes, all, don't stare I boat. the fact that I'm thinking like a criminal. Yeah, I swear I down. Like <laughs> another, another, one. But it's okay. Thank you very much, Caxton. We appreciate right, you. Thank you. Thank you so much for your contribution. It says he's thinking like a criminal. criminal. <laughs> Sharifa, you're gonna say something. Said, another one will come and you allow that one to, to stay as well. Yes, my husband into Father Christmas. If that one, no, no, no. Hello, good evening. Hello there, good evening. You might want to call us back. The numbers remain the same 080 32 1059 080 1059. Hello, good evening. Hello, Hello good evening. Okay, I don't know what's going on with the network where you are, but you can try any of our studio lines. We are live and you can join the conversation. My ladies are in the building. I've got Dami, Sherifat, and Mary Gift, and of course, I'm Rolake. And this is Fresh 105.9 FM. Hello, call me back, call me back. Well, it's 427 on the clock. Let's take a quick commercial break. When we come back, we'll reopen the studio lines for your thoughts, your contributions, and your general points of view on today's topic. Don't go anywhere, don't touch that dial. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Oga, I don't finish your tire. Ah, Kasali, I don't have cash with me. Let me give you hope. Oh, hope, okay. <laughs> Kasali, be coming down. Ah, Oga, <laughs> I like don't land you. Eh? If I say you open account for me. Hey. Ah, darling, did you just open a Hope wallet for your vulcanizer? Yes, that's how I pay all the workers at our building site. I pay them with their phone numbers so they can start transacting immediately. They don't even need an ATM or check. You can create a Hope wallet account for any beneficiary from anywhere by transferring money to recipient phone number or simply dial star 569 star 9 hash. Darling, please let me stop over at that boutique. Eh, you don't have to come in. Don't worry, I will just impute your phone number. <laughs> Hope, succeed, Hope Bank always. Remember the name, Arenax Plus. When malaria strike, Arenas, Arenas Plus. Remember the name, oh, Arenas Plus. When you feeling down, down, down, down, oh, Arenas Plus. I say remember, remember the name, Arenas Plus. When oh, Arenax Plus. is the name to remember when you need to beat malaria with ease. Arenax Plus is a combination of artemether and lumenfantrine and is effective in the treatment of malaria in adults and children. So the next time malaria strikes, remember the name Arenax Plus. Arenax Plus beats malaria with ease. If symptoms persist after three days, please see a doctor. Available in pharmacies near you. Aranax Plus is a quality product from Swiffer. <sighs> star five five five star pin hash. baba junior you don't talk for dream again <sighs> star five five five star pin hash. What you one be star five five five star pin hash again. That n'ot the number we no supposed to forget o oh. dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant ah, on top every hundred naira recharge Now for everybody wey dey airtel o. Oh. Hey, <sighs> mama junior she sleep well. Star 555 is Airtel, the smartphone network. ọjọ́ mánigbàgbé lọ́jọ́ kejìlá oṣù kẹwàá máa ń jẹ́ lọ́dọọdún ọjọ́ tí I chief taiwo joshua ayéfẹ́lẹ́ tọ́mi ayéwò àyájọ́ òní kan náà ló tún dágbére fáyé pọ́ dìgbà ó ṣe ìbáṣepé pa joshua taiwo ayéfẹ́lẹ́ ń bẹ láyé ayẹyẹ ọjọ́ ìbí ọdún kẹtàlélọ́gọ́rin la bá máa ṣe ṣùgbọ́n síbẹ̀ dúdùn dídùn ní ìrántí olódodo happy posthumous birthday I chief pa joshua taiwo ayéfẹ́lẹ́ ṣàjíkú ọ̀wà ti ìlú ìpótì èkìtì nígbà ayé ẹ̀ síbẹ̀ ó pọ́dún méje lónìí tí kúwé èké tí ò wá tá a fún kú lówó tí ò gbà tó mẹ́dún jọ bí ọba ọmọ lọ síbi àgbáre èjì rẹ̀ máa gbọ́hùn sọ̀hún bàbá tíṣà máa gbọ́hùn ṣògo lálákejì ìparire tó fi sílẹ̀ ń tọ̀ wá lẹ́yìn gbogbo àwẹ̀ bí ọ̀rẹ́ tojúlùmọ̀ là ń ṣe lédè lẹ́yìn rẹ̀ high pa Joshua Taiwo Ayéfẹ́lẹ́ sàjíkú ọ̀wà ti ìlú ìpótì Èkìtì dádì rest on. èrò tí ro jẹjẹ o ẹ bá mi kí bàbá mi Joshua Ayéfẹ́lẹ́ eléjì rẹ bàbá Ayéfẹ́lẹ́ Chief tó lọ ní ipò ti Èkìtì. We've had many battles, we have won some wars, but in all our struggles, we have lost loved ones. It may be cloudy outside, but not for very we will surely see the sun. Cause we know no matter the weather, no matter the tide, we go there together. We stand by your side. No yawa, no problem. Go feet stand to fight us. We go stand together. We go beat them down. tramp and pass, cause we can and go live story. And before any yawa we try to fall and we go chop am like Indomie. Fresh 105.9 FM, invigorating. 4:32 on the clock on Fresh 105.9 FM. Welcome back to Girl Chat on this Raka Tuesday on the Road Show with Rolake. I've got my ladies in the building. I've got Mary Gift Sunday, Sherifat Oshoala, and Damilola Amo, and together we're discussing matters arising. Today, though, the matter that is arising is of a side chick that's gotten pregnant supposedly for this alaye Alaye goes home to tell his wife, Babe, this woman has gotten pregnant and she's threatening me. Threatening me, saying I must take her and the children that she had for me abroad, like I take you and the kids that we have. The wife says she knows that her husband cannot be the father of those children because he's probably not the father of the children that they are raising. But she doesn't want to cast herself and doesn't know how to let him know that that baby is trying to extort him. So, how would you handle it? Our last caller says um, the, the lady should basically, well, you? yeah. and not say anything because mm -hmm. if she mm-hmm. says anything about the side chick, she's going to inevitably put her own self in trouble. Hello, good evening. Hello, good evening. Arata. Hi, good evening. What's your name and where are you calling from? My name is Deepa and I'm calling from Nice to have you on the show, sir. Welcome. Let's have your contribution. Yeah, you. I think on this issue, I think the woman should just. Uh, come out playing and let this man be free. Let, it, let this man have something called his own blood as a child. Let him know he cannot father a child. It's like the man is like a goat tied down. Now is she is enjoying the fact that she has uh, fooled the man, and another woman has come around again, trying to enjoy the same thing. I think the man needs to know that he cannot father a child. This can go on like this, and eventually the man can eventually know and commit suicide. Mm. So this is not good for the man. Those may be good for the woman. Thank you very much. Thank, Thank you so much. I appreciate you and your contribution. Obviously, in the real scheme of things, mm -hmm. honesty is the best policy. Yes. But remember that after you've been honest, the mm-hmm. reaction of the person you cannot control or predict. Yes. So there just bear that. There are consequences mm -hmm. for yes. whatever it is that you do, good or bad. Yeah. Ideally, honesty is the best policy. You shouldn't trap somebody else's son raising your own kids that you had for another man mm -hmm. without telling him. That's quite mean. Very mean. Is. True. But we know that in life when it comes to choosing yourself or others, 99.9 percent of people will choose themselves. Yeah. <laughs> so they will preserve, you know, what they've done wrong, and you know they feel bad that mm they're putting somebody else's child through that, but they don't want to put themselves through anything. Mm So they stay silent, and that's why there's a lot of you know children that don't know their real parents really? in this world. <laughs> Hello. Hello. Good evening. Yeah, good evening, my general. Good evening, ladies. Good evening. Good evening. Welcome, Faith yeah. Yes, thank you. Let's have your contribution. Uh, if I will get you right, I think this side chick get pregnant, got pregnant for this man. Abby? Well, that's what she's claiming. But the wife at home is saying, My husband cannot do. So this baby cannot be for him. Uh, let's wait <laughs> for the when the side you will give back now and do the DNA. If okay. truly the man is the owner of the kid of that unborn baby, ah, what is good for the good is good for the gander. <laughs> when the man was doing it, Uh, yes, now, when, when the man was doing it, he did not know that uh, it may lead to any pregnancy, any pregnancy when he failed to protect him while doing it. So once it happened, you <laughs> have to take care of the size chick. So and we don't know the agreement between them. But no matter how, you have to protect yourself if you are doing anything. Moreover, is it good to be having side chicks as a married man? Yes, so you're the married man. Let's ask <laughs> you. Everybody know what is good and what is not good. Mm. So if you are doing anything, think that if it was it was to be my own sister and it got pregnant for someone, won't the person take care of the baby? Won't the person take care of the mother? So mm. the hmm. the man, you cannot eat him cake and have it. Once the baby belongs to you, after she gave birth to the baby, do the DNA, and truly the man is the owner of the baby, well, the wife should just be you for another wife. Thank you. Thank you very much. I appreciate you, Faith, and your contribution. Faith actually raised a valid point. So now yeah. this man might be having fertility issues, but doesn't mean he's completely impotent, right? Mm-hmm. So what exactly. if his wife just didn't get pregnant and for some reason the side chick that got pregnant? That's, yes. then what? That's, that's the DNA. of course, he has to take responsibility for the child. If, if the DNA comes mm -hmm. out mm-hmm. positive, it's his child. He has yeah, to take responsibility, exactly. but he still doesn't exonerate the wife. The wife at home. Mm -hmm let her case not be like Nedu and his wife. <laughs> I'm sorry. Every time I think about time. that matter, it makes me laugh <laughs> because I watched her on television and I thought, is this woman? Mm, let's not say anything. It's the effrontery. The effrontery to come ask. out and say, in fact, it's the last child is suspected. That's what she said. It's the last child is suspected and wanted to do DNA, but alas, it was the first child. I'm like, are oh, you okay? And he did. You knew, even if he didn't know, you mm-hmm. knew the first was wasn't his. Why are you telling us he suspected the third child, mm -hmm. but when you know that the first wasn't even his, <laughs> and you still came on TV to tell us all of that? Ah, <laughs> that that's not the kind of confidence we advise. <laughs> She's not okay. Hello, Hello, good evening. Good evening. Hi, what's your name and where are you calling from? Uh, this is Pelumi from Apata. Hi, Pelumi from Apata. Welcome on the show. Nice to have you here. Let's have your contribution. Thanks. I think I want to go with um, Hello, uh, Balumi, are you uh, with us? Yeah, I'm with you. I said I think I want to go with Mr. Faith that just called right now. Okay. Since the wife is in the know of, you know, how things currently are, mm. then she should not have any reason to, you know, Oh. Okay. Thank you so much, Balumi. If you can call back, we'll appreciate it. You're saying that if the wife is in the know, then she has no reason to, but he didn't complete it. So. Mm. Let's not assume. Exactly. <laughs> <laughs> Hello, good evening. Hello, sister. Brother, good evening. I am Akiala. I'm speaking from Malakia. Welcome on the show, sir. Let's have your contribution. You what Mr. K said, You Hmm. Now, let me tell you what. Okay, tell us, please. Now, I called my wife hmm. and I told my wife every child that you born for me in this marriage, hmm. I am taking you to the police station to sign police report. Okay. Ah. That in the next 50 years you come back and tell me these children are not mine. I don't I don't care. You see, these men that are still doing CBS and DNA up and they are disturbing themselves. You. Oh. The day you have a child in my house, mm. and I start buying pampers and milk and sweets for the child, that mm. child is mine. mm. Yes, sir. Oh. That's the first one. Mm. That sister that is in America that is crying that when God is fighting for you, you don't fight for yourself. Mm. That is why we go to church. You said they move from strength to strength. Each and everyone who worships with God in Zion. Mm. Somebody has a child here. I think he's pregnant a psychic. And you are disturbing yourself in America. Go on our Facebook look for people that are very close to Nigerian boys are greedy. They need money. Hmm. Look for two boys that will blackmail her. Look for new pictures. Tell that guy. Send it to your husband you better you dey follow my wife you better dey see she don get belle for me why you disturbing yourself keep your secret na you know how you you go keep the guy. can i tell you i love you can i tell you i love you yeah this guy hollywood movie. i'm going to say this i'm going to say this to pat this is the kind of program that we men want i'm not going to call names now. okay. But last week I was on Instagram and a lady, a, a, an influencer, mm. an influencer, sorry, mm. was saying that women should go and start using group she go and do this, She go and do that. I, I wrote some very nasty words there. Hmm. You cannot be wise and be dumb at the same time. People are listening to you. you people are influencers. Speak for the men. When I was still in Ondo, I helped the lady, gave her an apartment. She turned out to blackmail me that I wanted to rape her. Huh. We cannot talk. Last month or so, somebody, I'm not going to call names, like I said, okay. a lady said, the, the, the, husband didn't ask me if she was a father, if he was a father of the pregnancy. I know you know what I'm talking about. Ah, that the husband didn't ask if he was the father. and, and, nobody speaks up for the men. So when we have people who are speaking up for us, you still say we know the fight. You know the last yesterday I read that somebody was breaking bottle on yeah, one of the biggest. Yeah, yeah. You know what I'm saying again. Mm-hmm. It shall be well with my Amen. sister. so what am I saying is, you see, we have we have gone past that time. You go bring the left from outside. As long as I am your husband, I don't pay your bride price. Anything, let's fly enter your stomach. I'm the father. <laughs> we have this mentality, nobody go to die. You imagine a story last year. They said a lady went to bring pregnancy home. The hmm. guy now killed his lady, removing her head. It will not be well for that boy in heaven. You understand what I'm yes, saying? Yes, I do. See, I do. We have gone past that level where we disturb ourselves on nonsense. Get some boys, blackmail the girls, saying as picture to your husband. No, let's leave the issue, Joe. <laughs> Thank you very much. Thank you so much. I appreciate you and your contribution. People don't like to hear the truth. He told you people the truth there. This thing here, yeah, it takes mind, mm-hmm. manipulation, ah. a bit of, uh, you know, conniving. more in female. Eh? This, and this is real life situation. Real life. This is real, real life. life. Mm -hmm. This mm-hmm. yeah, is saying it now. Yeah. Some babies in Nigeria here telling you she's pregnant for your husband. You, you are in Yankee. Mm -hmm. He says, what do you do? Get some boys to call Black your husband male. and threaten your husband and say, yeah. you got my wife pregnant. Mm -hmm you don't understand. <laughs> It, and it, street sense. Street sense. That's what it's advising. Now, will that work for everybody? Probably not, no. but it's what it is. We're almost out of time, ladies. Let's get last words from you. I really think it's better to be sincere because all of these things, really, the owner of the wife's kids can come the owner of the side chick's kids can come because obviously women are conniving I you know in yoruba they say only a woman knows who impregnated that the owner might not even know that she has his kids yeah. but what because she I chose to give that baby yeah, to you yeah, well what if it. i see like this this person's nose looks like mine this this child looks like <laughs> of course now it happens, we have that happens too. we have yeah. family traits now and i'm like oh and we've had we, have had the stuff together so i can always check for dna is there and then what if they now claim all the kids and okay what happened the just be sincere, please. If you, they can, the world is evolving. There is um, IVF, everything. So you don't need to lie, really. Yeah. Well said, Sherifat. Mary Gift, let's get well, last words from you. Last words. I think what I'll say is everybody, whatever you do, do for posterity's sake. We might not find out now, but eventually, life has its way of unraveling secrets. It won't be forever. Nicely said. Dami Amo. Yeah, it's it's really a delicate issue, and I would say always try to communicate your feelings with your partner. If it's not going to work out, then it's not working out. Don't try to force things because you won't like the result at the end of the day. So what goes around comes back around. That's mm -hmm. all I have to say. So treat people the way you'd like to be treated. They say honesty is the best policy. They say there's nothing hidden under the sun. Mm -hmm. So you might get away with it for a long time, but it might come back out, right? Even if it's not in your generation, it might be your grandkids that you're going to put in trouble when they end up falling in love with their biological mm -hmm. sibling. Mm-hmm. So let's do the right thing. Let's mm-hmm. try and be honest people. Let's try and be good people. And yeah, let's treat our partners fairly. I believe in fair exchange. If it's yeah. worth the favor, I return the favor, and if it's not, I don't. So treat people the way you'd like to to be treated. My name is Rolake Bello Day. You heard from Damia Mo, Sherifa Toshoala, Mary Gift Sunday, and this is Fresh 105.9 FM. I'll see you guys at 7.30. Fresh 105.9 FM. Invigorating. Catch the action, the passion, the feels, the thrills, the news all day Right, a very pleasant afternoon, ladies and gentlemen. It is my pleasure to welcome you all once again. Thank you so much for joining us as we're about to continue the amazing journey we started together. The journey into the ever dynamic super world of sports, celebrating the latest and the biggest news, preaching the gospel, passing the message across according to the world of sports. Good afternoon once again. Fresh Sport is the program the second half of this beautiful day. The radio station is Fresh FM 105.9, the biggest radio brand, Nigeria's number one radio station. Ladies and gentlemen, don't get it twisted. The voice you are currently listening to right now is the voice of your Radio G, the undisputed, incontestable, indefatigable, the vibrant trailblazer. My name is Bola Ola Olalere the voice you can trust when it comes to celebrating stories and, of course, preaching the gospel according to the word of sport. No time again to waste time. Let's go deep, deep into the details by taking this information coming from the camp of Deontay Wilder. Ladies and gentlemen, after losing to Tyson Fury in the trilogy bout that went down in Las Vegas last weekend, Malik Scott, just talking about Deontay Wilder's trainer, has come out to confirm that the American professional boxer Deontay Wilder has no plans of retiring after the loss to Fury and, of course, after being knocked out in the 11th round by the Gypsy King. We haven't heard anything yet from Deontay Wilder, but of course, his trainer has been talking, Malik Scott, saying there is absolutely no plan for Deontay Wilder to retire despite uh, what happened on Saturday night in Las Vegas. Away eh, from the boxing ring, let's go straight to the court. I am not talking about the court of law. What I mean is basketball court. Don't forget, we are getting prepared for the new season of the NBA, which will be going down on Tuesday, 19th of October 2021. Let's give you the features of some precision games uh, set to go down tonight. And of course, early hours of tomorrow, Washington Wizards will take on Toronto Raptors, while of course, Los Angeles Clippers will take on Timberwolves, Golden State Warriors will take on LA Lakers, Funny Songs up against the Blazers, while of course, Charlotte Hornets up against Dallas Mavericks. Away from basketball, let's come down to Nigeria. Don't forget, 30th of September, elections elections into sport traditions when down in Abuja. The elections saw some presidents returning back to their seats for another four years, while new president also emerged. The president-elect are still talking about their plans, what they intend to do for the next four years. First off, let's take a listen to the voice of Musa Ochodi talking about the president elect of the Judo Federation alongside engineer Ifedayo Akindoju. That's talking about president elect of the Tennis Federation. Both of them are talking about their plans for the next four years in office. and thereafter, we are going to ensure that all our coaches, athletes, referees inclusive, are being given enough orientation, at least to raise their shoulder among their colleagues in the international community. That grassroots uh, program there is no penetration. I've always been telling you. Because you must start thinking of how to replace the aging. And we are going to make sure when we are going to the grassroots, it's not just seeing people playing around the stadium. No, we are going to the secondary school. I've told my people that we are starting by mobilizing from the secondary school. So that because you see, in those days, you will see that sports are really developed from the secondary school. There is no more, particularly it affects judo. It's no more the usual practice in judo now. That's why we are not having the young one coming up to take over. So we are taking sport to the grassroots and ensure that enough adequate facilities and resources are provided to assure that. I look forward to having a very beautiful uh, and better outing this time. I've learned a lot the past four years, both locally and internationally. I've learned about several things that I never knew on the job and now is the time to correct and move forward to ensure that the game of tennis goes in the right direction in Nigeria. We're going to be building on where we stopped. We started with four core areas the areas of players development, coaching development, uh, officiating development, and facility development. Those are the four core areas we did in the past four years. We didn't do too well in facilities because it's capital intensive, but for areas of coaching and uh, officiating and of course, the players. For the players, we need to have more tournaments for them to be able to play and play. The more you play, the more you improve. And that's why precisely I'm happy we have a new group in the board that can push that part of ensuring that we get more sponsors to see more tournaments happen in tennis in Nigeria. All right, the voice of Musa Oshodi alongside Ifedayo Akindoju speaking about their plans for the next four years. Uh, still talking about a uh, sport federation in the country. Uh, this time around, let's go and see what is happening in the Karate Federation. There is a new board in place. Don't forget Silas Agara. That's talking about former deputy governor of Nasarawa State was re-elected as the president for the Karate Federation of Nigeria. The new board has said they will will hit the ground running with regional karate championship to aid the growth of sport from the grassroots. Ladies and gentlemen, Vice President of the Federation, Omololu Bello, stated that Silas Agara-led board is putting in place programs to turn around the fortunes of karate in the country Nigeria. from my president, Honorable Silas Agara, is that we are going to ensure more active regional karate and grassroots karate development. Uh, what I mean is that from each of the six geopolitical zones, we're going to be having more activities, more events, and this is to basically develop the grassroots. At the same time, you know, bring in talents from all the grassroots. Apart from that, we also are looking at improving the overall ranking of our athletes in preparation for the forthcoming Olympics. We need to build the value orientations of our youth in this country. Uh, we need to take them away from things that will harm them to something that is more useful. And karate is one wonderful thing that can help them. And we also have programs coming up next year where we intend to develop skills within the karate community that will also empower them to be able to earn income on their own. the voice of Omololu Bello that's talking about the vice president of the Karate Federation from the Karate Federation. Let's go straight to basketball, where, unlike karate, judo, and tennis, and all other sport federations, where the elections have taken place already, we know the new board. But of course, basketball's own is going to happen at the end of the month, Saturday, 30th of October, to be precise. And that was the agreement, that was the decision that was reached at the Congress that was held a couple of days ago. So, 30th of October on Saturday. Today, there is going to be an election right there in the Basketball Federation. And of course, the venue will be Benin City, the capital of Edo State. And of course, it will be very interesting to see if the current caretaker chairman, who happens to be the former president, Musa Kida, returns to the particular position. Let's take a listen to Musa Kida speaking ahead of the October 30th NBBF elections focus from my president, Honorable Silas. The Nigerian basketball has gone through a lot within the short span, but the outcome of the results have shown commitment of the board for the greater good of Nigerian basketball. There may be disagreements, Honorable Minister, but the present results have validated the struggle. The key issue here is for all of us to note that MBBF presently has embarked on putting Nigeria first and its players despite the hiccups that some that had motivated some of our clubs to sue the federation, including obtaining injunctions to stop the Premier League from being played, our goal remains to promote strong local competitions and support private individuals, academies, which will continue to organize competitions from time to time. It is our great goal to represent our great country as good ambassadors to the best of our ability while running an all inclusive MBBF that we're all proud of. With the support of all and sundry, we can achieve great things. My fellow stakeholders, this is the time to move forward. This is the time for us for greater responsibility and progress. We must come together in truth and discard the mistakes of the past. The voice of engineer Musa Kida speaking right there ahead of the elections set to go down on the 30th of October. Let's move away from basketball and the elections in the NBBF and tell you that former Ayimba manager Das Osho Fatai has joined Rivers United as the club's new chief coach. Osho Fatai replaces Undubusi Unduka, who was promoted to the role of a technical director. Undubuka was formerly the chief coach of Rivers United. But of course, he has now been elevated to the office of Technical Director of Fatai. Don't forget, former Remo Stars coach spent two years at Aviba guiding the People's Elephant to back-to-back quarterfinal a final finish right there at the Calf Confederations Cup. But of course, as the chief coach of Rivers United, Oshifa Tai is expected to serve as an assistant to Stanley Iguma, who happens to be the technical advisor. Of course, uh, let's educate ourselves uh, for those who might be a little bit confused about the position of the head coach and the technical advisor because uh, there has been a lot of questions. Why will Osho Fatai be an assistant to Stanley Iguma? Ladies and gentlemen, the role of technical advisor as far as sport or football is concerned is much more higher than that of the chief coach role. The chief coach is a professional uh, when it comes to training and developing athletes or players. Uh, they oversee the training and the development of players, while the technical advisor is more or less the manager who is saddled uh, with the responsibility of selecting the team, selecting the players for matches. They are the ones who plans the formation and, of course, the setup that will be implemented in the course of a game. They are the ones who you see on the sidelines when game is on. Uh, you dare not see a chief coach standing by the sideline uh, throwing out instructions unless he has been instructed by the technical advisor, who is primarily the jagaban of the entire coaching crew. Ladies and gentlemen, by that, I hope I have been able to convince and not to confuse you that Oshofatai, as long as he remains at Rivers United, will play second fiddle to Stanley Igumak, who happens to be the technical advisor away from that. Uh, but still talking about uh, Rivers United, don't forget the Pride of Rivers played their first leg, first round of the, of the Cup Champions League against Young Africans in Tanzania. And of course, you know what happened in that particular game. Rivers United officials were physically assaulted. Due to that, CAF met yesterday, and of course, they've slapped 5,000 US dollars as a fine, as a sanction on Young African. Ladies and gentlemen, CSK Moscow forward, Super Eagle striker, that's talking about uh, Chidera Ejuke, has been voted CSK Moscow's player of the month for September. Ladies and gentlemen, in Europe, the manager for Red Devils of Belgium, that's talking about uh, Martinez, has retained the full support of the Royal Belgium Football Association despite the disappointing outing at the UEFA Nations League. Ladies and gentlemen, celebrating the World Cup qualifiers, Germany became the first team to qualify for the World Cup in Qatar next year. But of course, Kazakhstan are currently losing to Finland by 0 goals to 2. While of course, Iran drew to South Korea 1 1. Japan defeated Australia by 2 goals to 1. Namibia lost to Senegal by 1 goal to 3. While of course, Zimbabwe lost to Ghana by, by 0 goals to 1. Ladies and gentlemen, 15 minutes almost gone like 15 seconds. Kenny will be here tomorrow morning to celebrate the rest of the stories in the world of sports. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. Up next is Let's Talk About It. My name is Bola Hon Ola Lere. Thank you so much. I am out of the studio. 105.9 FM. Professionalism nurtured by experience. Oga, I don't finish your tire. Ah, Kasali, I don't have cash with me. Let me give you hope. Oh, hope, okay. <laughs> Kasali, be coming down oga <laughs> i don land you eh e be like say you open account for me hey ah, darling did you just open a hope wallet for your vulcanizer yes that's how i pay all the workers at our building site i pay them with their phone numbers so they can start transacting immediately they don't even need an atm or check you can create a hope wallet account for any beneficiary from anywhere by transferring money to recipient phone number or simply dial star 569 star 9 hash darling please let me stop over that uh, you don't have to come in. Don't worry. I will just impute your phone number. <laughs> Hope. Succeed. Hope Bank always. star five five five star pin hash. baba junior you don dey talk for dream again star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. hey mama junior shey you sleep well. star five five five star pin hash. airtel the smartphone network. Remember the name of arenas Plus. When malaria strike, Arenas Arenax Plus. Remember the name Arenas Plus. When you feeling down, down, down, down, Arenax Plus. I say remember, remember the name. Arenas Plus. Oh, Arenax Plus. is the name to remember when you need to beat malaria with ease. Arenax Plus is a combination of artemether and lumenfantrine and is effective in the treatment of malaria in adults and children. So the next time malaria strikes, remember the name. Arenax Plus. Arenax Plus beats malaria with ease. If symptoms persist after three days, please see a doctor. Available in pharmacies near you. Aronax Plus is a quality product from Swiffer. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you love. A good day to shoot your shot. a good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. Ìbàdàn kí ni Fresh FM nìbàdàn la wà. Ẹ̀bẹ̀ là ń bọ́ bẹ́ẹ̀ lẹ́dùnmáre kó má ṣe dá wa dá bùkátà wa Má fìyà jẹ mí o, má fòṣìṣà mí o, má bá mi ṣe ọba rere kójú tẹ́lẹ̀ gan. Dá mi lọ́ngàn o, bọ́tà máa yà mí. lójú tẹ́lẹ̀ lọ dá mi lọ́wọ́ ọ̀tọ̀kọ̀yọ̀ mi. owó ló ṣeé ṣe furu jíǹdù mi ò mọ́ wọn bá ní. wọ́n fìyà o máa ń ṣì o wọ́n máa bá mi sọ̀rọ̀ rere ojú tẹ́lẹ̀ tán dáa mi lọ́kùn títà máa yọ mí. èmi lẹ́nu aláyẹ̀rọ pé mo lè pàgọ́ bá ń kọ́ ní alárabàrà ọba rere. wọ́n fìyà o máa ń ṣì tà mí wọ́n bá mi sọ̀rọ̀ rere ojú tẹ́lẹ̀ tán dáa mi lọ́kùn títà máa yọ mí. tó dá mi máa má ṣùtà mi wọn á bá mi sọba rere kojú tẹlẹ kan dá mi lọ́kọ̀ọ́kọ́ tá má yọ mí. ọ̀rọ̀ ẹ tó ń wọ́ tó lé nìkan dá sán. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn la. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. bóyá ni mi ní máa mú headphone yìí lọlé. Hmm. wọn náà dàbí wọn náà dàbí. ọ̀pẹ̀lẹ́ o. mi ní kíní. ní sùn mọ̀ máa jágbe báyà kí ni gbogbo agídí ṣe kúnnú ẹ̀ báyìí bẹ́ẹ̀ náà lọ ló ṣe lọ́dọ̀ àwọn télọ̀ lánàá. <laughs> èmi ò lágídí ẹ̀ ń tẹ́ lágídí ni kí ló ń pa lágídí kí ló ń pa ah. lágídí. èrò ti pọ̀ jù ni. èrò pọ̀. ẹ sún sẹ́yìn ah. láńpọ̀ ọmọ bá Dubai wá ní ẹ jẹ́ ká ṣe báyìí ẹ tó bá ti mọ̀ kóhùn ó sóríire kó sún sẹ́yìn kó sún sẹ́yìn ẹ tó bá ti mọ̀ kóhùn ó sóríire kejì kó dúró. kí ló dé táwọn audience ò kì í respond tẹ́ ẹ bá fi èpè àbádùá sí. ìnà ní ṣọ́ọ̀ṣì náà. àwọn inú ìjọ tẹ́ bá pe eh, olórin tẹ́ bá pe owó ẹ gbọ́dọ̀ fi àbí kàn ní kẹ́ wá dáwó kan. àná ẹ gbọ́dọ̀ fi bí ọ̀rọ̀ kan tó jọmọ́ àdúrà. kẹ́ fi wé e lẹ́sẹ̀. tẹ́ ẹ bá ti fi wé e pé gbogbo ẹni tí ò ní bá òkú ọmọ ńlé kó dìde lórí ẹsẹ̀ rẹ̀. tọ tọ tọ. àwọn tí ò ní fọwọ́ gbọ́mọ sí ọyá juwọ́ yẹn sọlọ́run ó rí ti ẹlòmíràn mọ juwọ́ yẹn méjèèjì báyìí tí ọmọ làágùn làbí yá tí ọmọ. ọba ọba àní gọ́fìnà kan ti wà ń patí tí mo wà rí ẹni bá mọ̀ pé December tó ń bọ̀ yìí wọn à ní ṣe lẹ́yìn kó dìde dúró gọ́fúnà dìde o gọ́fúnà dìde tó bá ti mépè dání ayé á rí pè dání. kálẹ̀ sọ ti tó tọ́ tó bá yẹ pé béèyàn ṣe ń gbàdúrà tó. àdúrà ṣe ń gbà. ní nàìjíríà ní ìbàjẹ́ àkọ́kọ́ ní gbogbo ayé. ìgbà tó ti jerusalem dé ọ sọ̀rọ̀ kan mm. fún mi wàláì gbogbo ìgbà lọ̀rọ̀ mo máa ń lọ sí mi lọ́kàn. pé ah wọ́n scam wa o. ah sori. má ti jókòó má tún rò pé eob tí eob fi lè sọ pé ah wọ́n scam wa o. ẹ torí pé wọ́n mọ̀ pa níṣòro. àníṣòro wọ́n wá wé àti ṣe rere wa mọ́ mọ́ ilẹ̀ wọn lọ́wọ́ mọ́ ọ̀rọ̀ ìṣòro yẹn mm-hmm. so ṣọmọkẹ́ nàìjíríà mm. níbi tí wọ́n ti ṣọ́ wa dé tẹ́lómi bá gbàdúrà fún ẹ tán tó bá ń dìde lọ ọmọ nàìjíríà ò tí gbàgbọ́ pé wòlíì ni. Mm nígbà tí o bá ti gbọ̀n báyìí pé ẹ̀ẹ́sì. tí o bá ti gbọ̀n jíṣẹ́. ọmọ nàìjíríà ò tí gbà. doctrine dẹ̀ ni mm. wọ́n ti kó wa níyè lọ tí o bá ti gbọ̀n tí o bá ti ní. tí o ti wérí. Ah, ẹ jẹ pẹpẹ súpù kan lánàá. tí ẹ bá ní pẹpẹ súpù pẹpẹ súpù pẹpẹ isi ewu orí ẹran orí ẹran. ẹn lọ rà wá ni wọ́n ń pè ní bíọ́dún. bíọ́dún ló lọ rà. tẹ bá tún wò ó. Ah, ah. ojú orí ẹran yẹn wà lára tẹ́ ń jẹ́ lọ ọfẹ́ dàbí ìgbà tí atafẹ́ sápá yín lórí tó ń bomi fún yín àlejò yẹn wá wọlé àlejò ọkùnrin kan wọlé ẹ bá ní bẹ́ẹ̀ ni sà. <laughs> ẹni yẹn ń wò yín lójú lẹ́nu bíi pé hmm. kò ń jẹ ẹ fún jẹ ẹ ẹ wo ibi ìṣòro ti wá nìyẹn o. ẹ jẹ isi ewu <laughs> ẹ fún yẹn jẹ. ẹ fún yẹn jẹ. bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ kúnlẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà irọ́ ó sì ń sọ̀rọ̀ lọ. ok ó kó sẹ́bù. a ní tí n bá ní kí n sọ tí mò ń tà ń fún mi rí. tí à ń fún yín. yóò yóò yóò a fẹ́ lágbára díẹ̀ ẹ lè rí àmọ́ tẹ bá lè gba nọ́mbà mi kẹ́ ẹ pè mí wo ẹnìyẹn ò ní tí ì délé. a pè dadi mo ní kí n tẹ́sí nọ́mbà yẹn mọ́kànléláàádọ́ta. dadi mo ní kí n tẹ́sí nọ́mbà yẹn wò ni <laughs> pé yóò máa lọ. tó ń lọ. tó bá ṣe ń délé ni wọ́n mọ̀ pé dadi. àwọn àwọn tí wọ́n já. Ja ni wọ́n mọ̀ pé oníkálukú lè bá ọlọ́run sọ̀rọ̀ kó dẹ̀ gbọ́. láàyè ẹ̀ hmm. ṣẹ́gun àwọn kan pé operation do it yourself do it yourself ìwọ fúnra ẹ lè bá ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wòlíì ara ẹ̀. Eh, bẹ́ẹ̀ eh, tí o mọ̀ mọ̀ tí o mọ̀ pé wòlíì ni òun. irinṣẹ́ tí a ń lò tó dógun jù láyé hmm. òun làdúrà. ó dógun. òun ló dógun jù. Ah, ah, wọn à lónìí. ohun tí ẹlòmíì kàn nílò ni pé kó rẹrẹ ẹ wá sílẹ̀. ọ̀tán ọ̀tán. kó kàn rẹrẹ ẹ wá sílẹ̀ níwájú ẹlẹ́dàá ẹ̀. calm down. kó dẹ̀ bẹ̀bẹ̀ ìdáríjì ó tán ó tán ohun tó nílò nù mm. tó bá gun orí òkè mọ́kànléláàádọ́ta kò ní í dáhùn mm. ohun tẹ́lòmíì dẹ̀ nílò ni ìtọ́ni tí wọ́n sọ fún un. láti ọ̀dọ̀ ẹni bá súnmọ́ lọ́rùn ju òun lọ ṣe báyìí ó mm-hmm. tán mm-hmm. lọ síta ṣe ìtọ́rẹ́ àánú. ó dà téèyàn bá wá jẹ́ wòlíì ara ẹ̀ báwo ló ṣe fẹ́ dára ẹ̀ mọ́. ẹ má jẹ́ wòlíì ara tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ lòun <laughs> irú bí mo ṣe wà nísìn kí n hmm, jẹ́ wòlíì kí n má mọ̀ pé wòlíì ni mí. Ah, láyé ká wà á mọ̀. kí n sọ pé ah, ṣẹ́gun ah, o fẹ́ travel má sáré o má sáré o eh. má sáré o èmi tí mo ní kí wọ́n má sáré mo hmm. bus express mo tẹ̀ nápa. ẹ eh, ṣé mọ̀ pé náà the first discovery and the best discovery is discovery of oneself. if you can discover yourself you will you be, be yourself. yourself. Mm. Mm -hmm. Mm-hmm. so ẹni tá a bá tètè fi hàn pé bó ṣe jẹ́ ni àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe wòlíì ṣùgbọ́n àlá wọn hóhó bó ṣe lá ló ṣe máa ṣe. àwọn kan wà wọn yìí ṣe wòlíì wọn yìí hmm. lálàá ṣùgbọ́n hmm. wọ́n ní àròbájọ tó bá ti wojú ẹ̀ báyìí tán wò ó. ẹ àwọn yẹn fẹ́ scam ni àwọn kan ní ìmọ̀ àyà ìmọ̀ àyà làwọn kan ní ẹ tó bá ti rí ẹ kìíní yẹn á sọ sí wọn lọ́kàn pé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀ àwọn eléyìí ló ń pè ní psychologist tó wá kàn fi ojú inú wò ó wọn wá eh. gbé kalẹ̀ fún ẹ àwa dàbí pé àbá jẹlẹ ni. kíní psychologist ngbà mi ò lè bá ṣe ọlọ́run lọ. kò lè bá lọ́mọ. Eh, eh, yóò kọsẹ̀. yóò kọsẹ̀. yóò kọsẹ̀. Mm. Mm. àwọn tó jẹ́ wòlíì gan kì í sọ̀rọ̀ jù. Hmm, wọ́n á dákẹ́. Mm, wọ́n ń rojọ́ jù. o ah, ṣe o ṣe ibi àdúrà tí ìránṣẹ́ ọlọ́run mi bá ti ń gbàdúrà la wàá fi mọ ìran tí ọlọ́run fún mi. ẹ ẹ àti gbàmádùrà agbàmádùrà o kò ní fún ẹ ní ṣòro ẹ kò ní káyà ẹ tí o sì wọn mọ nàìjíríà sì rè tẹ́lẹ̀ bá ti sọ pé wọ́n rí kún wájú wọn wọn tí gbàgbọ́ gbàdúrà. ẹlòmíì yóò sì máa tó dájú kí lè rí. a lóun rí ẹ̀ṣẹ̀. <laughs> ẹlòmíì máa ń dìídì ibẹ̀ pásítọ̀ ẹ̀ ríran síbi. ẹ alóhùn rí alóhùn rí ẹ̀ṣẹ̀ níwájú àbí mọ́mí church ẹ̀ ríran síbi. pásítọ̀ yẹn ti ó ti sùn ní olúwa ní ìsìn báyìí tẹ bá ti yan lẹ́nu pé kí ni mo rí á ní ẹ̀ṣẹ̀ hmm. lọ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. <laughs> kò sì sẹ́ni tí ò lẹ́ṣẹ̀. ẹ pé kẹ́pẹ́ tó mú fẹ́ rí nìyẹn àwọn kan ti gbà má dúrà ṣùgbọ́n tó bá jẹ́ wòlé ara ẹ̀ àfi tí àbá tètè fi hàn lókù á hmm. ti mọ̀ pé hmm. ọlọ́run máa ń bá òun sọ̀rọ̀. yálà nínú àlá àwọn kan wà gbogbo ìṣòro wọn pátápátá kankan fira wọn lẹ̀ jìn kan fàwé ọjọ́ kan tì láti tu ọlọ́run lójú ni. àwọn dáa ní bá fẹ́ wé ìbẹ́pẹ omi ìbẹ́pẹ bọ́jú ńkọ́. omi ìbẹ́pẹ hmm. ah, ṣé kì í yún yàn lójú ni. wọ́n ní wọ́n ní ni. ní pé tán bá tún fomi ìbẹ́pẹ bójú. àtún ríran ẹ gbogbo àwọn kìíní yẹn máa dópin. yóò dópin. gbogbo ẹ̀ ló máa dópin àwọn ni n ò mọ̀ ọ́ rí Hmm. ẹ wọn mọ pariwo lórúkọ yẹn la ṣe báyìí lórúkọ yẹn la ṣe gbogbo yẹn máa dópin. ẹ má máa bọ máa fomi ìbẹ́pẹ bọ́jú o. a ó lè fi wí o tún lè fi. ìfọyàn lójú o. ẹ lè fi pin ajá náà sójú kó lè bá rẹ. ẹ má jẹ́ o ti yín ti kú. gbogbo kínní yẹn máa dópin gbogbo ìfèdèfọ̀ gbogbo ìríran gbogbo ẹ̀ pátá lòpin máa dé bá tó bá yá hmm. ó máa dópin. Hmm. so ibi tá a ti wà religious nìyẹn jù tá a dẹ̀ wà godly àwọn tí wọ́n dẹ̀ fẹ́ fún wa ní sàkámàjẹ náà ti mọ̀ wá bá a ṣe rí nìyẹn náà eh, bá kó ṣẹ́bù yín ẹ̀ àwọn kan fẹ́ràn wọn hate òótọ́. tẹ́ bá sọ òótọ́ fún wọn ó dìgbà bá fún wọn nírọ́ jẹ. àwọn wòlíì kan ti wá mọ̀ pé táwọn bá sọ òótọ́ ìjọ ò ní kún so bẹ́tà kan bẹ̀rẹ̀ sí ni mọ̀ tàn yín mm. kérò lè bá máa pọ̀. ibi tí wọ́n bá sì ti ń tàn yín lẹ́ẹ̀ máa sọ pé dáàdi ríran. <clears throat> Eh, abẹ́ tẹ́ǹtì ni chọ́ọ̀chì mi wà èrò tó wà ń bẹ̀. ó lè má ju mọ́kànlá. ṣùgbọ́n èrò ọ̀run ni gbogbo wọn. Mm ibi míì sì wà. aa ah, tabanaku ni tabanaku ni. tọ́jà pé ilẹ̀ ọgbà wọn láti bí dẹ́sà lẹ́ǹjì. wọ́n tún rẹ́ǹtì kanopi síta. tẹ́rù ọ̀run ò sì ju bíi méjì lọ. nínú àwọn tó wà ń bẹ̀rẹ̀. ọlẹ́jẹ́ pásítọ̀ àtọ̀gá akọrin ìyàwó pásítọ̀ gan lọ. àbí kí ìyàwó pásítọ̀ gan mọ̀sí nínú àwọn tí ń lọ. kọjá pé ìyàwó pásítọ̀ àtọmọ rẹ̀. ìyàwó pásítọ̀ àti pásítọ̀ gan lé nínú àwọn kọjá kan nínú àwọn akọrin nínú wọ́n á gba tẹ́ǹtì síta wọ́n á tún rẹ́ǹtì àga ọjọ́jọ́ sunday wọ́n rẹ́ǹtì àga. sóde ah, ah. mọ̀ pé sóde mọ̀ pé pákéjì ni tí wọ́n bá to mọ́tò lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ àwọn kan ò pé ah, tọ́lọ́hún ò bá sí ń bì. Eh, bẹ́ẹ̀ ni ntẹ́lómi tó fi ń kó hmm. eh, tẹlomi bá sì fẹ́ lọ ṣọ́ọ̀ṣì mi lóòótọ́ àkọ́kọ́ wo àwọn káàkiri àkọ́kọ́ lọ káàkiri hmm, yóò kọ́kọ́ mọ rin sunday kan ni yóò fi sílẹ̀ fún yẹn hmm, ọ̀kadà ni ó gbé mọ́tò pọ̀ eh, àdúrà ń gbà ń bí orúkọ lẹlòmíì fi ń lọ ṣọ́ọ̀ṣì pé kinní wà ń bì kinní kan wà ń bì mireku. a sì ní jórúkọ kankan tá a bá dọ̀rùn. mireku. mireku lẹ lomi dẹ ń wá. Mhm. obstacle ni ó padà bá eh, pàdé. kí lẹ pé ìdákẹ́jẹ́ obstacle ni obstacle. mo ti mọ ẹ mi ti mọ. ọlọ́run á ṣàánú wa. ọlọ́run á darí ẹ̀ṣẹ̀ jì wá. àmín àmín. kí lẹ rí iwájú mi sà. ọmọ nǹkan rí ẹ̀ṣẹ̀ iwájú. ọlọ́run darí ẹ̀ṣẹ̀ jì wá. <laughs> ṣùgbọ́n ẹni tó bá dá ọlọ́run ẹ̀ mọ̀. tó dá mọ̀ sányányá. ẹ tó bá yá ẹ padà máa béèrè pé àbó ń ṣe nǹkan ni. Eh, eh, eh, irú wọn náà máa ń sọ pé ah, ó ti rìn jìnnà ó ti dọ́lọ́run ẹ̀ mọ̀ ó ti dọ́lọ́run ẹ̀ mọ̀ ni. ó ti dá mọ̀. ó dá mọ̀ hmm. ẹnìkan tí mi ì ní fẹ́ sọ tó bá di December thirty one kì í lọ ṣọ́ọ̀ṣì kò sí ní tẹ́lẹ̀ fi wẹ̀ kò sí ní sọ fún mi. lọ bí kò ní lọ church. àmọ́ tó bá ku ìṣẹ́jú kan kí bá kú yọ yẹra mọ́ yín lára bí ẹ bá wà. ẹ kàn wá tì ní. ẹ wà tì ní. láàrin. mo wá pè ń jọ mo ní kí ló dé níbo lẹ máa ń lọ. ó mọ ohun tó lọ ṣe ní táìmù yẹn. ó wá ṣàlàyé ẹ̀ fún mi èmi náà wá tọkẹ́ níyẹn wọ. wàrí kó dùn. oyin ni. oyin ni. so taba wà dáhùn church dé báyìí èmi náà máa hmm. so ó dá ọlọ́run ẹ̀ mọ̀ àwọn kan wà tó jẹ́ pé tó bá ku díẹ̀ kí nǹkan ṣẹlẹ̀ sí wọn irun orí wọn ó dìde bá a ṣe dá wọn bẹ́ẹ̀ ni ìyẹn ni ìfura a sọ fún un pé ara sọ fún ara rò fún ibi tó wà yìí kò yẹ kó wà ń bẹ̀ a kàn ní pọ́tébù já lọ mm. ó kúrò ń bẹ̀ ni ẹ̀yin kété lọ̀fọ̀ ń ṣẹ̀ ẹ̀yin kété ni bí ń ṣẹ̀ ẹ̀yin kété ni o yóò ti lọ. wọn lẹ́dẹ̀ wọn ní bó ṣe kúrò ń bẹ̀ kété kété tó kúrò ń bẹ̀ wọn ní bó ṣe kúrò ń bẹ̀ kí anybody torí ó ti mọ kò ní ètò ẹ̀ lẹ̀ kò sí ẹnìyẹn náà láyé tó useless ẹni useless gan ah lílo tí kan ẹni tó useless useful ah ah torí pé usefulness ẹ̀yẹn gan useful ní lọ́dọ̀ ẹlòmíì mọ̀ bẹ́yìn bá burú tàrí rẹ̀ rí ó tún useful torí àì useful ẹ̀ gan. no èyàn fi ṣe bad example <laughs> wọn náà ni mò ń sọ pé àyè <laughs> fún ẹ gan nǹkan ni nǹkan yóò ṣe é ṣe ẹ̀sánfù àbó òrí lágbájá yìí láti fi kọ́ ẹlòmíì lọ́gbọ́n ayé so o fẹ́ ká yé tiẹ̀ rí báyìí so o useful. ó níbi tó wúlò sí. àbí you dey hear wetin we dey talk. oga i dey try i dey knowledge i dey hear am ọmọ kò èyí tí mú lè jọ lò. <laughs> oh my god. èyí tó sọ kùlálẹ̀ tẹ́fẹ́lẹ́ olóko tó bẹ̀rẹ̀. Eh, Larondo. Yes, so how are you, my friend and my daddy? Uh, who is your friend? Eob is my friend, you are my daddy. Okay. ọ̀rẹ́. bàmú tí mò ń jáde lọ pati. ẹwọn lẹjọ lọ ọ̀dọ̀ àwọn télọ̀ lánàá. àjí ń jàbí. wọn tẹ lọ ń jà sẹ́yìn oúnjẹ lójú agbo. wọn tẹ wàá fún lóúnjẹ kíní ní jì kíní ní jà sí kí ló kọ kíní táwọn ọmọ kéèké máa mú yìí. lórí lọ́wọ́ ẹnìkan lọ́rùn ẹjú kókókó mo ní farabalẹ̀ ó dà ó mú tó bá délé. <laughs> so lọ́dọ̀ ló jẹ́ kó máa dagboru. àwọn ah. télè yẹn wọ́n rò pé wọ́n rò pé télọ̀ lèmi náà ni àwọn kan wá béèrè stein lọ́wọ́ mi pé tí mo bá dẹ́ rọrùn stein tó wà lọ́rùn pé èló ló máa jẹ. èwo ló wọ̀ lọ. mo wà nǹkan lọ ní kẹ̀mbẹ̀. àǹkárá oníkẹ̀mbẹ̀ lọ <laughs> oh wọ̀ lọ. oníkẹ̀mbẹ̀ mo wọ̀ lọ. wọ́n wá ń béèrè lọ báwo ló ṣe rí inú àǹkẹ̀mbẹ̀ sáyà wọn ah, mm, dákẹ́ mo ti promise ara mi kémi ni mo bú ọmọ. ìsádà kò dàbí one over ten ọkọ dàbí ten over one ó dàbí eight títà rẹ̀ yó. mo ti mọ mo ti mọ. àbí tírì tí ọ̀fẹ́ nú yọmọ àwọn tírì tí ẹ bá fi inú sí eh. tírì tí ọba tó bá jẹun yóò yóò. o ti rí five tó bẹ́ lórí sọnù. ọ̀rẹ́ wa rí eight tó wọ́ àbí tó bá eh. rí tírì tí ọ̀ jẹun àbí <laughs> five tó bẹ́ lórí. five tó bẹ́ lórí lọ́gbọ̀n mo jẹ fẹ́ fi ẹjọ́ dámiláre sùn yín o ẹ wo ni dámiláre o ọmọ kíláàsì wa ni o kí ló ṣe fún ẹ o de máa ma dún kòkò mọ́ mi ní kíláàsì pé dádì òun mà dádì ìṣètòjà ọ̀dọ̀ dádì ìṣètòjà mo jẹ sọ mà dádì ọ̀ṣọ́ ìṣànà ń ta yes now but very soon my daddy will promote to Àmọ̀tẹ́kùn very soon daddy ẹ daddy ẹ da so hunter ni which of your daddy yes you now ọdúnà tààrà náà bàdà mi. promote sí àmọ̀tẹ́kùn. yes mo fẹ́ wà wọ́n bẹ̀rẹ̀ yọ sẹ̀sá mi náà. dáàdi ẹ wà ní ní Ṣakí lọ́hùn Ṣakí bàbá ẹ wà. Ah, ẹ jẹ́wọ́ fún yorùbá ń gbáradì fún ẹ̀sán àmọ̀tẹ́kùn lọ́wọ́. <laughs> no be your family. Eh, na mi bi family ayẹpọlẹ wo ọmọ àtọ̀run ni wa ni wọ. ọmọ ọmọ àtọ̀run ni wa ni. àtọ̀run ni wa bẹ́ẹ̀ ni wọn ni bẹ́ẹ̀ ni. àtọ̀run àtọ̀run ni wa. we are saying the same thing. we are not saying the same thing. ó tẹ̀ná wáyé bí ni. ó tẹ̀ná wáyé bí ni. ó ń tẹ̀ná. ó ń tẹ̀ná ó ti fi wáyé bí.

kí n wojú ẹ ojú ilé ìpọ́n ojú bàbá tíṣà ọ̀pọ̀ tó báyìí ojú bàbá mi ìpọ́n báyìí. ọ̀gá wojú mi dáadáa. mo ti wo mo wo mo ti wo mo ti wo ojú dáàdi mi ọ̀pọ̀n báyìí. ọ̀gá ṣé kí ló gbé fọ́tò wa nílé ni. fọ́tò èwo ojú ẹ̀ lè ẹ ní mo sọ̀kú dala yìí. no bẹ́ẹ̀ máa ń wojú ẹ báyìí ọtí ó ti yọ ọjọ́ ọjọ́ kílókọ̀ ẹ̀ ọjọ́ ọmọge túrùkù. ọmọ tí wọ́n ń pè ní túrùkù. túmùkù náà hmm? túmùkù turuku o lè má turuku yìí ṣé ọmọ ọmọ tán pè ló gan ọmọ tán pè ló ọdikọ nabi obukọ obukọ. akuya ko akuya akuya ṣebí ọ̀gínpẹ́ni akuya. ògúfe kọ́ ògúfe ògúfe yàtọ̀ sí. òbúkọ òbúkọ. èyí náà sẹ́ni àgòsọ́rọ́ kọ́ yàtọ̀. ìyẹn máa nínú gbọ̀n tó gùn báyìí. ó máa nínú gbọ̀n ṣẹ̀ṣẹ̀rẹ̀ báyìí. Hmm. kì í ga nílẹ̀. ọ̀gá imú kò ní ẹ̀rọ àgọ́ ni. òbúkọ òun ni e-goat. e òun lọkọ she-goat. Hmm. ewúrẹ́ gangan ni g <laughs> oh ọ̀gá ọ̀gá kí ló fẹ́ fàyọ níbẹ̀. kí ni mo fẹ́ fàyọ kò ní ìdí má fàyọ. já ṣe bẹ́ẹ̀ pé já ṣe bí fà yọ olè bínú lọlé. já gbójú kúrò nbẹ. já jẹ jẹ bẹ́ẹ̀ ni kò gbọ́. ìdílé káwọn èèyàn kàn máa fi àdúrà rẹ lọ́wọ́. kàn máa fi rẹ lọ́wọ́ ọ̀gá ọ̀gá kan rí nírí pé wọ́n sin òbú kọ. bẹ́ẹ̀ni wọn pe látìgbà tí wọ́n ti somi gbé tí wọ́n dá omi padà wọ́n tẹ gbómi lọ ẹni tó lomi gan lóhùn nídìí ẹmọ kan mọ gbé ìyẹn tẹ èsì tó ń da omi kí àwọn tí wọ́n bá mọ̀ kán fi sípò òbú kọ. gbọ́n máa wò ó. wọ́n máa wò níwò tí wọ́n ń wo òbú kọ ìwà tí òbú kọ máa ń wù hmm. àti òórùn dé òbú kọ dé eh. àbí òbú kọ dé òórùn dé. ojú tiẹ̀ jojú bàbá tíṣà. Ah! gọgọ ibi tí bàbá nìkan sí ní north nígbà tó bàbá tó ṣe transfer. dáàdi mi ò lọ́tàn ti rí. ègbó. bóyá ńgbà tí wọ́n ti bí ọ ni. èkìtì ogun state láti ṣe gbogbo nta tí bàbá mi ṣe láyé. rọ bóyá ńgbà tí wọ́n ti bí ọ ni. ká gbọ́ sórí lẹ́nu ẹ̀. ọ̀ya. gbogbo ibi tí bàbá nìkan sí. gbogbo ẹ̀ kọ́tàkọ́tà ni wọ́n máa wà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ káwa náà mọ̀. even asọ̀rọ̀ tó wọn ní Abuja yìí. list ẹ̀ lọ́wọ́ bàbá wọ́n list ẹni ọ̀gá anábìọ́lá wọ́n list ẹni. sori tẹ́lẹ̀ yìnyín máa pọ̀ rẹ̀ ọ́ àmọ́ fún ètò ìrọ̀lẹ́ confirmation láyìíká jẹ́ hmm? àgbàpọ̀ rẹ̀ bọ̀bọ̀ yìí. ọ̀gá ṣé o believe ni. Ah! ọ̀gá you never believe. amobi. ilẹ̀ barak ọjọ́ bàbá lónìí. wọn gbẹ́lá kò bá yóò lèmi kò bá dà. tí sójà bá nà ọ lẹ́ẹ̀kan ogún ọdún ó sì kúrò ló láì bù ẹ́ ọ̀gá eh? ọ̀gá mo ti lọ fún wọn ní ìwé. Eh, ìwé àwọn wo. àwọn àwọn náà ló máa ní kókó àwọn. lónà ṣé sójà mọ́kọ́lá. tí mọ́kọ́lá kọ èèyàn kéré ah, ẹlẹ́ bàbá tí bú bàbá tí bú àwọn èèyàn nìyẹn. ó bù yàn bẹ́ẹ̀ ni. ṣé ìṣèṣòdógbó. òdógó náà ni mo sọ ní ọjọ́ òdógó ọjọ́ bẹ́ẹ̀ ni. Odogbo bẹ́ẹ̀ni ní ta ló ní. tó bá ti bẹ̀rẹ̀ láti ọjọ́ nbí tó fi jẹ́ àkọ́bọ̀. ẹẹ tó fi lọ sí ọ̀nà ọ̀yọ́. ẹẹ bàbá ló ní gbogbo ilẹ̀ yẹn. bàbá ló ní. bẹ́ẹ̀ni. <laughs> bàbá yín ká ló ní. bàbá ló ní. farabalẹ̀. bó o ló ṣe ràn mí lọ́wọ́ tí màá gbalẹ̀. kò sí wàhálà nǹkan tó sì fún mi. Uh, bó o ló ṣe ràn mí lọ́wọ́ kí n gbalẹ̀ bàbá mi padà. bàbá mi ọ̀gá tábàbí wọn lé bó ló ṣe ràn mí lọ́wọ́ ilẹ̀ yẹn pọ̀ má jẹ́ jẹ́ mi má yé. ọ̀gá mo ti mú ìwé lọ. òun ah, ni mò ń béèrè mo ní lọ́ọ̀yà àdìnrìn wo ọkọ lẹ́tà torí lọ́ọ̀yà tí ọ̀bà fẹ́ kún kékeré kò lè bọ́ ọ lọ́wọ́ sí ní tòjú. ọ̀gá ṣe é bí mi. ṣé o àbí fúnra ẹ ló kọ́. ibu èmi àti àròlé àbúrò sì nẹ́nẹ́ lájọ́ lónìí. Ah. we go together. àròlé kan náà. Ah. àròlé kan náà. bẹ́ẹ̀ ni ẹjọ́ lọ ni. àjọ lọ ni ṣé lọ́ọ̀yà ló kọ lẹ́tà fún ẹ àbí fún ẹ ló kọ. ìgbà tó fún mi ní mo ti gba lẹ́tà headed fẹ́fà. fẹ́fà ibẹ̀ ni. o gba lẹ́tà head. ibẹ̀ ni. fẹ́fà. ibẹ̀ ni nkɔtɔ ya mo ya ni police station nearest police station. ọ yà mbẹ. bẹ́ẹ̀ni. ni nearest police station. yes kí wàá lọ sọ ń bẹ̀. ìgbà tí mo ti ṣàlàyé kó ibi báyìí ni mo lọ. ìgbà tí ọlọ́kọ̀ bẹ tẹ̀lé mi tẹ̀lé tẹ̀lé ọlọ́kọ̀ wa ni o bẹ wa statement lọ́wọ́ yẹn nìkan. <laughs> ìgbà tí mo dé ibi tó sí ibi yàdàbára gangan sọ́mọ̀ pé machine kan ọmọ wa bẹ tẹ́ ma gbé nǹkan sókè wa. o wa filẹ ta yẹ hara machine kan. ìgbà tí mo dé ọ̀kan bẹ̀ no ìgbà tí mo ti dé ọ̀kan bẹ̀ tí mo ti rí àwọn èèyàn mo rí pé wọ́n check àwọn mọ́tà wọ́n busy ìgbà tó ti busy mo kàn pé kíní ọdí. Eh, o ah, kàn kó bára ẹ po lọ́sàn-án. sílẹ̀ àlù farabalẹ̀. Ah, eléyìí tó sọ yìí náà ti tó. mo kàn pé ọdí kan nìyí. o pe ẹnìkan. ọdí tó gbé nǹkan sáyà báyìí. ọdí eh, kan tó gbé nǹkan sáyà. bẹ́ẹ̀ni ọwọ ń tọrọ wo. Eh. wọn fún ni lẹ́tà mo ní kó bá ń pè ń tọ́ ọ lọ́kàn. <laughs> mo kàn padà ní ọ̀gá. orí odi kan ti ń tọrọ owó tó fi tó gbé pátákó sáyà pé odi lòun ẹ̀ràn òun lọ́wọ́. Eh, deep and done. <laughs> deep and done àbí done. ọ̀gá ọdún sẹ́ńtì ọ̀gá. farabalẹ̀ deep and done ó wá fún ní lẹ́tà pé kí káwọn sójú òkúrò lódògbò fúnlẹ̀ bàbá rẹ̀. wọ́n ti fún mi tán ẹ̀. Ah, gbàwó náà dá ọtí ní títí december ọmọ january. wà á kúrò ń bẹ̀ fún ọ. bẹ́ẹ̀ni Ọlọ́run ikú bàbá bọ́dàrí ọmọ dà ikú bàbá bọ́dàrí ọmọ dà o. ọ̀gá sọ̀rọ̀ pé mo sì kì í. ara àwọn sẹ́yìn àná tó yẹ kí bàbá ṣe kó tó. wàhálà yìí. tọ́mátì gbé ọlọ́sẹ̀ tọ́mátì. ó ti nà ọ́ tán. ọ̀gá. bàbá ọlọ́wọ́ ẹni ò lè ráyè di tiẹ̀. ọ̀gá àwọn ibì kan wà tí mo fẹ́. orí òkè ìdó àjìnà rẹ. mo fẹ́ bu ta ọ̀gá sọ̀rọ̀ pé irọ́ mú pa ni. orí òkèèrè ọ̀lọ́rọ̀ ẹ̀ fún àbí bàbá ẹsìkáyà bísí. àbí ká gbé ẹ lọ sí sàmàṣà. ọ̀gá. o eh, eh, farabalẹ̀ o ọ̀fẹ́ <laughs> lọ fún odidi báràkì odò gbóyin lẹ́tà ọwá EOD. deaf and dumb. ọwá fún lẹ́tà pé kó bẹ́ẹ̀ fún ọkùnrin tó wà lọ́ọ̀kan yẹn bẹ́ẹ̀ni so ó dẹ̀ deliver. ó deliver mo ti ń fún lọ́ọ̀kan yìí mo ti kọ́ ọ̀kadà mo ti kúrò mi. Hmm. pẹ̀lẹ́ ó kí ọ̀gá. mo kẹ́dùn jẹ́ tó bí ọ. ọ̀gá ṣé ọ̀rọ̀ yìí ṣé ọ̀rọ̀ yìí ó lè lẹ́yìn mi. kéèyàn kúkú ah, fi ọgbà eh, pa kéèyàn fi ọgbà pa ọ̀rọ̀ ike. cso táwọn sọ́jà bá ti dé jẹ́ ká mọ̀ ọmọba jọ táwọn sọ́jà yẹn bá ti dé jẹ́ ká mọ̀. Ah! ọlọ́wọ́ òní náà lọ bá wọn lọ. ọ̀gá ó wà lọ tọ́ka sí ẹni tí o ní fún. lọ fọ ilẹ̀ bàbá ẹ̀ hàn wọ́n. ilẹ̀ bàbá ilẹ̀ bàbá wa ni. Hmm. irọ́ bàbá mi ò nílẹ̀ sí Ìbàdàn. ilẹ̀ bàbá tíṣà ni. rárá rárá epo tì nílẹ̀ wá wà. bàbá Sàdíkù ìbọn lónìí. bàbá Sàdíkù ẹ̀ wà sadiku ẹ̀wà kọ́ sadiku búrẹ́dì ni. o <laughs> rí i pé ọ̀gbádùn sàjúkú ló ń pè sadiku. <laughs> ọ̀gá wa sẹ́ni sẹ́tì bàbá tèmi gẹ́gẹ́ ni. sàjúkú ọ̀wà bẹ́ẹ̀ni timati sàjúkú ọ̀wà. ọ̀gá timati ìkọ́tì báyìí. ìkọ́tì ìkọ́tì èkìtì ìpó ìkọ́tì. ọ̀gá tìlùtẹ̀ fún alábìmọ̀ kí mi ká fún ẹ̀fọn ni ọ̀jẹ̀ ọ̀pá ó ń lé ẹkún èrò ọ̀nà ẹ̀ńlẹ́ láyé kálẹ̀ mi ń jẹ́ mo bóde kí n má bàa ṣe ilẹ̀ tẹ̀ ìtorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń ti ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógún ta fi dá ilẹ̀ oòdùà ebi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jẹjẹjẹ pẹ́tẹ́ ọwọ́ ìbà tí èdè àtẹlẹdẹsẹ̀ ìbà bá a ṣe ń dọ̀wẹ́kẹ̀ tínú wa ń dùn bẹ́ẹ̀ nínú àwọn kan náà ń dùn lápá àbí kan hmm. bá a ṣe ń dọ̀wẹ́kẹ̀ tá à ń pa àwọn èèyàn lẹ́rìn hmm. bẹ́ẹ̀ làwọn kan náà fẹ́ gbìyànjú àti rẹ́rìn ah, ah. àmọ́ tí wọ́n ń là á kọjá ò jẹ́ kẹ́rìn ó wá sẹ́nu wọn hmm. ọ̀rọ̀ tí ń wá sí mi lára lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìí ó ní pé gbogbo ìṣẹ̀dá tí ń sunkún lọ́wọ́ nígbà tí wọ́n ń gbọ́ wa yìí wọ́n mm. padà rẹ́rìn o àwọn tó sì rẹ́rìn yìí ò ní rí nǹkan ẹkún lágbára lọ́wọ́ lọ́hùn tí ìbá olódùmarè tó ń ṣàánú fún wa kí làbá máa wí tí ìbá ṣe tó ń fàánú gbà yàn kí làbá máa sọ tó bá jẹ́ bí bàbá àti màmá yẹn ṣe rí ògo lò láyé àbí rí ọlá lò láyé àbí rówó lò láyé àbí mọ̀ yàn láyé àbí dókè láyé láàmú rẹ̀ náà ó tó dókè tàbí mọ̀ yàn tàbí rówó lò áà mi ì tí n bá wà àdìsá torí mo wò pé tí màmá mi bá kiri ewédú lọ fódìdí wákàtí bíi mọ́kànlélógún àbí kó tiẹ̀ kiri ewédú fódìdí ọjọ́ kan èló gan ní ọ̀pá gan ẹ̀ ló lè rè rẹ̀ ká pé wọ́n gbé apẹ̀rẹ̀ obì kan sílẹ̀ láyé ńká wọ́n ní kí n béèrè ni torí dọ́là ti lọ sókè èló la pẹ̀rẹ̀ obì kan fẹ́ tó lórin àjò tọ́lọ́mọ bá padà wá ṣe fún un títóbi nígbìmọ̀ ńlẹ́ ọba ti ń ṣàfihàn ẹ̀dá agbénisókè téńté ni ọ́ lẹ́yìn rẹ̀ kò sálágbára agbára tó ju gbogbo agbára lọ ìwọ ni ipá ìwọ lágbára ìwọ ló borí gbogbo agbára ayé ìwọ gangan làgbàlagbà tí ń gbà yàn lọ́wọ́ àwọn àgbà àyà tí wọ́n láwọn fẹ́ ah, fàyè ah, hàn yàn ah, wọ́n ní ẹja sànńdì kò lè mm. ba àmọ̀ páyé pé gbà ayé sì ń bẹ lóòótọ́ mm. ayé ń bẹ wọ́n ti fi gbọ́ ògùn rọ̀gùn ń bẹ ni wọ́n ti fi àwọ̀ òrìṣà rọ̀ òrìṣà ayé ń bẹ ní mẹ̀sìn àgbókùnrin wọ́n ń bẹ ní mọ̀rẹ̀ àgbádá ayé ń bẹ mm. ní ìrókò ayé tamọ ti yé nu ayé tí ń gba ṣòkòtò nídìí èèyàn tí ó fún yàn níro agba trọ́sà tàbí jíǹsì nídìí èèyàn gbà mí àfisikẹ́ẹ̀tì àlùsí kọlọ́rùn ah, àníkọ́ra mọ wọ́ kí sì mọ jó hmm. ayé ó mọ wò láwò sunkún òun sì mọ wo rẹ̀ láyè rẹ́rìn hmm. ayé ayé ayé tó kẹnu ayé tó fẹ̀ àmọ́ bá tíbùtà ayé ṣe tóbi tóun òun tó lùgbàlà ayé sọ ni ó ní ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé fún yín ìjọ àwọn tó mọ̀ pa ti ṣẹ́gun ayé fún un ní ó darapọ̀ pẹ̀lú mi àdìsá tìláyínká hmm. nùkúlù fẹsẹ̀fẹ̀mí kájọ fìbà fúlò Olódùmarè torí òun ló ṣílẹ̀kùn ọjọ́ òní tí ò sẹ́ni tó lọ kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ yóò tún tilẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ rẹ̀ hmm. àràbọ̀wọ́ ọjà lálá iná jojo ẹ̀rù jojo ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń gbé ẹ̀rù mi ẹ̀rù hmm. tí ń salágbára yé dojo iná ṣáájú olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run lẹ́yìn rẹ̀ kò salágbára mi mọ́ ọba hmm. ni nígbà lẹ̀ bá rọ̀ a sì fẹ̀yìn pọ̀yìn nígbà tilẹ̀ final decision ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá ní ní kú kò sẹ́ni tó lè mú ọ sí àní tó fi ń jọ́lọ́run kò yé wòlíì ìwọ la ríran jù wọn lọ lórí gbogbo alásọ tẹ́lẹ̀ ayé mm. ibà ìkú ni ìwọ tó lè kú àṣà ni o kì í ṣá o tí o pinyìnkì o mm. dípẹ́ta o tún lágbára ayé o tún lágbára ọ̀run ìwọ la ṣe yóò wá jípọ̀jọ́ kúdà ní a lè wí lè ṣe ní a lè ṣe lè wí awímọ̀ mm. yẹun ní a má yẹ a má tà sé títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí lára ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ tálákà jáde kúrò ní òdọ̀tí kúrò ní ẹrọ̀fọ̀ kúrò ní tí wọ́n pọ́n rùn. Ah! Mm. ibi orí àkìtàn ló ti mú ma lágbe oníkówá jókòó pẹ̀lú ọmọ aládé òkú ẹni tí ó bí ọ léèrè oníkómọ jọba lọ torí pé tó bá ti lóòdé òde tó bá ti lóòdé òde mm. èèmọ̀ ní ọ̀ akẹ́ ẹnjìníà èèmọ̀ lọ́lọ́dúnmọ́rẹ́ ah, ah. àìdè rẹ̀ níjàyà tó bá dé tán ìka àyà ni ọba ṣóore kààyàn láyà ó tún mọ wúra rẹ̀ wọnú mírọ̀ pábíwọ̀ ọjọ́ òní ìkọ́ni ni mm-hmm. ah, ẹni jẹ gbèsè ní dìsẹ́mbà padà tún mọ yáyọ̀ lówó ní january tó bá níta ní alólódùmarè ni láyínká mm-hmm. tó bá ti mọ bọ́lọ́run ó ṣe ṣe kì í ṣe ọlọ́run mọ́ tó lẹ́lẹ́bùrú mm. kẹ́ni wọ́n ń pè é tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú òsì ó tóbi títí ọ̀run ò gbọ́ ayé ò gbọ́ ó fọ̀run ṣẹlẹ̀ ó fayé ṣàpótì ìtìsẹ̀ rẹ̀ bọ́run ṣe tóbi tó tó fẹ̀ tóun náà kò lójú fèrèsé àmọ́ aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo nìwọ náà ọlọ́run ní ọ̀dùgbẹ́dùgbẹ́ òdi ọ̀run oh wò mí mm. ó tóbi títí ayé ò ọ̀run ò mm. àwọn tí wọ́n wà láyé ń pariwo rẹ ọlọ́run ògo ni fókọ rẹ ojoojúmọ́ ayé ni wọ́n mọ kó bẹ́rẹ́ fún ọ o ọ̀bánirin kí àwòtán ọ̀báni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún yóò fi testimony jùlọ rẹ̀ fún ni aramọ́ ni ọ́ arohim mm. ni ọ́ amulik ni ọ́ akudus ni ọ́ as asalam ni ọ amumi ni ọ hmm. amuyami ni ọ hmm. arujaba ni ọ hmm. arukoha ni ọ arugafa lórúkọ oh rẹ bá ti ń forí jẹ̀dá oh. ó ní jehova lórúkọ tòun orúkọ tí wọn ò mọ̀ bẹ́ẹ̀ ni jehova ni ọ olóyìnbó pè ọ ní all sufficient god ọba tó tó tán ó tó jara rẹ̀ gbé ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó lásìkò kẹ́kẹ́ tó bí. Yinka, Aifale, and EOB. ó ń bọ̀ ó ń bọ̀ daniel kọlẹ́ndà nílùú ìbàdàn sọjí agbára ńlá sọjí bọ́ńkè ẹ jáde wá o ìgbàlá wà níbẹ̀ ìsọjí ìwòsàn ìṣẹ́gun wáṣẹlẹ̀ ìbùkún wá tẹ̀lé. omi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò tìlà ní ṣẹ́gun ògúlùtù ìsọjí agbára ńlá ẹni tí bọ́ǹkì gbé agbára ìrere lọ́wọ́ nígbà tó ń gòkè rí ọ̀run ni mò ń pè rí o ìyẹn Daniel Kolenda nǹkan lá máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn sọjọ́ ọlọ́jọ́ mẹ́rin tí ó bẹ̀rẹ̀ ní Thursday ọjọ́ kọkànlá títí di Sunday ọjọ́ kẹrìnlá November twenty twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà ni yóò ti wáyé nígbà àti ìpàdé iná ẹ̀mí mọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà Thursday sísá ọ̀dẹ èlé yìí ògo ọlọ́run fẹ́rìn nílùú Ìbàdàn nínú ajírere Daniel kọ̀lẹ́ndà gbogbo ènìyàn ó yá o Jésù lolúwa. ajá kan fi là bẹ́ẹ̀ bọ́ ọmọ kan ṣoṣo bíi ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọbọ́láńlé àdùfẹ́ káwùlà ẹ̀kọ́ oríire oyè tuntun umulimumi net gbogbo òpínlẹ̀ ọ̀yọ́ ìmọ̀ àrísìkí ẹ̀mí gígùn àlàáfíà tí ò ní bó sì tán láéláé ńlẹ̀dá fi ṣàṣeyọrí lórí oyè kọ́ba Allah kó bá wa fi jíǹkì káwùlà àníkà sọ fún yín bí ọjọ́ tóòzè October twenty one làwọn bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn Fadilatu Sheikh Abdulgani Abubakar agbọ́tọmọ kékeré ìmáàmù Ọ̀yọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Òkè Ògùn tó fi dórí ìbàràpá méjèèje ni wọ́n fi alájà kàfílà àdùfẹ́ ọmọbọ́láńdé jẹ ọmúlimùmí náà nínú mọ́sálásí lọ́jà àbá ń bàdàn gẹ́rẹ́ta àbá lọ́jà àbá ó sablak event center níbi tí alájì sàùtí arẹwà ájì kéde oríyọmí àwíyé àgbà mistura tèmi ni success àti gbogbo àwọn olólùfẹ́ kálọ̀ ti máa dáwọ́ ọ̀dùnnú aṣọ white and blue tó jiná koroko ni káwọ́ alájà kàfílà ahmed arufai ah oyè ńlá lóye yìí o ọlọ́run ọ̀bọ̀ gbé e ó mùnìmùnì náà ti gbogbo òpínlẹ̀ ọ̀yọ́ bárakẹ́lá òfin. pẹ̀lú ògbó olóyè gíga joshua táyé ayéfẹ́lẹ́ àbádìyà rẹ̀júkú àná lọ́wọ́ àwùgbó tí ó gidi. lọ́pọ̀dún méje rẹ̀gẹ́ lónìí ìtúsídé ọ̀rẹ́jọ́ kejì lọ́wọ́ oṣù kẹwàá kò jọ sẹ́yẹ sọ́mọ òun omi yẹ ṣígùdù báyìí lè dàmórí mọ́ọ̀dẹ́dùmọ́rẹ́ yíga ayéfẹ́lẹ́ o àti kẹtù ọbọ̀n bàbá. ìka rẹ méjì fífu sódò àlè orin sí lọ̀gá lọ̀gá mẹ́rù sódò àlè orin mẹ́mọ́. bàbá rírì méjì fífu sódò ẹ̀rẹ̀lẹ̀ orin sọ̀rọ̀ ìṣòkè. Rajiku àná wà ògbódì gidi ó dèrè gògọ́dà ọmọ mú arára jẹ ó. Bàbá Abúgbàdàn ọkùnrin mú bọ̀sẹ̀ o, bá ti yàyé fẹ́lẹ́ o. Ìkọ̀rọ̀ ṣèjì sínú ọgbọgbọ tẹ̀rẹ̀ ògógó lọ́wà tó bọ̀ aṣọ ire o Bàṣàjíkù àná lọ wà ògbó ti Èkìtì. kẹtù ọmọlísù kéme èèyàn rìrìrìrìrìrìrìrì rẹ̀ kéra yé mú lọ́lọ́. A new big event center in the city of Ibadan is here. Is here. New View Event Center. Our event center is affordable and equipped with exquisite amenities. Bẹ́ẹ̀ni, gbogbo èèyàn ló ń fẹ́ kí ojú ayẹyẹ wọn lámìlaka tí ó sì di ohun má lè gbàgbé pàápàá jùlọ ibi ayẹyẹ òun gbọ́dọ̀ lè pèsè ohun ìgbádùn fún àwọn àlejò wọn. Our facilities include banquet halls, hotel rooms, standard LED screen, gold VIP and Chivari chairs, stage, parking space, decorated photo booth, free Wi-Fi and many more. Bákan náà, la ní ẹ̀rọ amúnáwá ńlá ńlá méjì ẹ̀rọ amúlétutù minimini ẹ wo ìròyìn òtún àfojúbà. New View Event Center is located at plot five and six Akilapa Estate along All Saints College Road at Gbofieti off Jericho Extension, Ibadan. For more information, call 0807 666 6557. New View Event Center. Make it a moment to remember. Moment to remember. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. sọ fún ẹ ńgbà tẹnu ẹ ń yọ tẹnu ẹ ń yọ. ó ní wọ́n ti ń pè yẹn. mo sọ fún ẹ ó lè kó bá mi ṣùgbọ́n. òun náà ti ń pè yẹn. kálukú ló ẹ kí ló kó ló porúkọ ẹ. ọ̀gá ọ̀gá àkọ́ ọ̀gá àkọ́ o ọ̀gá mi. what is your name. ọ̀gá wọn fẹ́ pè fún Albert ni bóyá wọn fẹ́ gbére fún yín ni. èrè ah, kọ́ o sójà wọn fẹ́ gbé wa ni. Ah. wọn fẹ́ gbé wa ni. èrè kọ́. you wan make you come music for him ni. you yọ bí ọmọ ṣe MC. ìwọ aa ebi wọn ló ń kọ ìbọn náà ló ń compose fún yín ká kakú kó súmẹ́ǹtì fún wọn kó kú lọ kọrin fún sójà. ọ̀gá i never get banned. òtírọ́gà sójà ti òtírọ́gà olórin tí sójà náà rí <laughs> wọ́n fún lówó eré ní fúnléwéré mo rò pé ó lọ sọtẹ́ẹ̀lì <laughs> ah, sójà wọ́n dẹ̀ wà discipline gan hmm. ọjọ́ pati gangan àwọn ọmọ rẹ̀ ti kọ́kọ́ wà lórí stage tí wọ́n ń play live to play bẹ́ẹ̀dẹ̀ ọ̀gá sójà kan ni wọ́n á ń play orin òkú. <laughs> ṣẹ́gun jẹ́ àlọ́. ẹ̀yà ni wetin be this now eh? na birthday we dey do here now wetin you dey play oh where your boss? ó ní ah, ọ̀gá yìí dey come aago márùn-ún kọjá aago márùn-ún àbọ̀ ngbòdì tó six lọ́ba dé ọ̀gá eléré ó wá ṣéènì sọ́rùn ló dé ya ya ya ya ẹ̀yin boys ẹ̀yin boys afa ẹ̀yin boys afa ah táyà mọ́tò bí fọ́ọ̀dì náà àwọn ah, sójà yẹn bá wẹ̀ ẹ̀ eh, wé ọ̀rẹ́ eh, come here we tell you say the thing go start by four you just dey come ah ló bá bẹ̀rẹ̀ ó na two tire punch at the same time road safety come catch me i dey try to explain to them say na you give me job only no problem oga wan see you gbogbo èrò ọkàn ẹ̀ ni pé wọ́n fẹ́ fún un ní líìsì ọkọ̀ àwọn tóun ó kì ah, láyìíká hmm? ó dùn mí tó sí mbẹ sójà mọ̀ọ́yàn náà hmm. wọ́n kọ́ ni kó off your shirt. lọ́ba ń wò bá lóní ah, ọ̀gá have explain I say off your shirt lọ́ba bọ́ ṣẹ́ẹ̀tì ọlọ́run kí bọ́ksà kìntọ́ wà ń di wọn kọ́ fáìn wọn gba ṣòkòtò ń di wọn wọn ní kàn bẹ̀rẹ̀ frog jump níjó wọn ti sí bẹ́ẹ̀ gbẹ̀yìn wọn sì ń lọ ní sóńtẹ̀lé wọn lọ ní sóńtẹ̀lé wọn ti mọ. èéfín ọmọ jáde níbi talẹ́sà kọ. èmi ti mọ. lẹ́yìn tó ti rún wọn dẹ́gbẹ́ kan tán wọ́n á bẹ̀rẹ̀ wọ́n nìkan sí frog wọ́n nìkan sí frog jump wọ́n sì frog jump yẹn wọ́n sàn ṣubú ni òjò dẹ́yẹ̀ ṣe rọ̀tán ni wọ́n sì frog jump yẹn ni wọ́n ṣubú wọ́n sì ọ̀rá nìkan dúró nìkan sí press up wọ́n láwọn ka hundred fún wọn ngbà bọ̀dá wà ní eighteen báyìí bọ̀dá kẹnu bẹ̀rọ̀ fún ọ ní <laughs> ẹ̀jẹ̀ kúkú kú báyìí wọ́n nà ní bílálà mi mọ iye bílálà wọn wọ́n á gbé lọ síbi kan wọ́n lọ wẹ̀ fún un fún ní ṣẹ́ẹ̀tì tíṣẹ̀ẹ̀tì oníbẹ̀dẹ̀ tán ya wúmà yẹn sí láyà á fi ṣòkòtò míì sí díẹ̀ wọ́n lẹ́yà ah, go and sing for us ah. sorry <laughs> nígbà tó dórí stage báyìí. <laughs> ohun ojú rí. Ah, kò sọ yún ó kàn gbé microphone lọ ní sing now wetin dey worry you ó kàn lanu sí microphone ní àwọn pàdé létí odò lọ́jọ́ <laughs> lọ́jọ́ bẹ́ẹ̀ dì ọ̀gá méjì tí ṣe. máa gbọ́ ní bá dé something dey worry you na birthday we dey do here ó ní ah ẹ̀yin èrò níbo lẹ lọ èyí tó ọ̀pá lọ́wọ́ yìí. ẹ̀yin tẹ̀ ń wà lórí Facebook ẹ bá wa ṣí à ẹ káwọn èèyàn darapọ̀ mọ́ wa sí dáadáa ẹ ṣe ẹ kú fẹ́ wa ṣe tẹ wà ń bẹ̀ ẹ̀yin tẹ wà ń bẹ̀ la ṣe fi akọ̀ sí ń bì ẹ̀rín lẹ́ẹ̀ máa rin ẹ̀ ní sunkún ohun tó kù díẹ̀ káàtó nu ayé kálukú ọlọ́run ọba wa sọ́dẹ̀rọ̀ ọlọ́run ọba yìí ṣe láṣeyọrí. àwọn iléeṣẹ́ tí wọ́n máa ń tì wá lẹ́yìn lórí ètò yìí ńláyà ọjọ́ mẹ́jọ mẹ́jọ Unique Fabrics gbági tuntun Ìbàdàn ni wọ́n ta kàn hmm. mọ́lẹ̀ sí tí wọ́n ti ń ṣe ọrọ̀ ajé wọn. Apex Fabrics. Unique Fabrics àǹkárá yín ló ti kúrò ní fúyẹ́ ńlẹ̀. o ti ẹ dákun ẹ bá wa o ti tán yányán ni. àwọn <laughs> ah, àmọ́ ẹ jẹ́ kán mọ̀ <laughs> ẹ ti pè wọ́n ok yóò dé ìṣègùn a fún wọn sílẹ̀ lẹ́nìí àbí hmm. ṣé ká fún wọn sílẹ̀ ṣé káwọn èèyàn jẹ àkàrà ok. ẹ kan jẹ́. Apex Fabrics lace làwọn máa ń kó fún wa ní tiwọn òde kọ̀la ni ìyẹn wà ń sẹ́pẹ́ lace pọ̀ ńlẹ̀ hmm. ah, that's right iná ò ní tán wo yín adúpẹ́ lọ́wọ́ yín ṣọ́ọ̀bù yín ò ní jóná. MPG mm. farms wọn ò tí ì wa tán ah, bá darapọ̀ wọ́n ti darapọ̀ mọ́ wa tán tipẹ́tipẹ́ eh. já máa ṣáà máa dúpẹ́ tàtẹ̀yìn wá. wọ́n ṣeun. wọ́n lo apá kún àwọn náà wọ́n kàn ní ká ní sùúrù ni. fáwọn díẹ̀. Eh, ìwòye ẹ̀sìn wọ́n hmm. kọ́dà wọ́n fún wa lágbo tó jẹ́ pé àkàn báwo la ti ṣe ṣàgbò náà. ẹnìkan ló jẹ́ ẹnìkan ló jẹ́. Hmm ẹnìkan ló oh, jẹ ọlọ́run tiẹ̀ tó wá ṣe ó wá tún jẹ́ àkàndá kan. ok àkàndá kan ló jẹ àgbò yẹn lọ́dún hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni NPG Farms adúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn tẹ́ ń ṣe fún wa ẹ̀yìn yín ò ní fọ́ <laughs> àwọn adìyẹ yín ò sì ní kú àwọn àgbo yín ò ní já màálù yín ò ní sá lọ hmm. wọn ò ní jí yín lẹ́ranko <laughs> <laughs> olórí àdúrà ni ọlọ́run ah. tí wọ́n bá gbọ́ tí ẹni bá sin ẹja tó bá sọ tó bá ní òjò rọ tó bá tó tó bá rọ tó bá kẹja lọ sí da wọ́n ti dé pọ́ǹdì ẹ̀ wọ́n wá gbọ́ pé wọ́n kẹja mi mọ́júmọ́. <laughs> hello báwo ni láyé ah. káàkiri àrùn bá aṣáláfíà ni ah, ah. nǹkan ṣe mí kí ló ṣe ẹ́ wọ́n ti kẹja mi lọ wọ́n ti kẹja mi lọ mọ́júmọ́ wọ́n kẹja ló ń bọ́ná kó lọ àwọn olè ni báwo ni wọ́n ṣe ń kó ẹja lódò. àwọn tó bá mọ ojú lè ja ẹ̀ náà ni ó dàbí gbàtàn bá jí kébù ni kébù ni transformer. Ah, ní kébù tiẹ̀ báwo ló ṣe fẹ́ wọ báwo ló ṣe fẹ́ wọ dòkó ẹja ẹlẹ́ja lóru. ẹni tó mọ̀ nípa ẹ̀ náà ni àwa fúnra wa la ẹ tó bá rí ilẹ̀ tí wọ́n á gbẹ́ kán tó kan kébù nígbà míì hmm. a máa yẹ lẹ́nu pé ṣé wọ́n ti sáyìn pa àwọn fẹ́ lọ kú ni bẹ́ẹ̀ tí iná bá lọ sọ ń kọ́ pẹ̀lú kébù tí ń gbọ́. Ah, àwọn kan ti ṣe bẹ́ẹ̀ náà rí tí iná gbé wọn. iná sọ ọmọ wọn lọ́wọ́. tó ah, ọlọ́run ó ṣàánú ni ẹ ń bá ti ròópin ló ń jalè. Hmm. Hmm. ẹ jẹ́ káwọn èèyàn ọlọ́run ṣàánú ni ẹ jẹ́ káwọn èèyàn gbẹ́nu sí zero eight zero three two three two hmm. one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine. plus two three four eight zero nine two two two ten five nine ojú òpó méjèèjì yẹn èmi mọ̀ gbé láyé kọ́ mọ̀ dáhùn. ẹ kúrọ̀lẹ́ hello. orúkọ yín. ẹ̀yẹ kúrọ̀lẹ́ sá. Ah, ìdáhùn akínpẹ̀lú. ẹ ní sùúrù kórìí ẹ kẹ́mi. mo ń gbọ́ yín kí lẹ wí. Ibrahim Akínpẹ̀lú. láti bo ọ̀rẹ́ méjì sà. Hmm. kí lẹ fẹ́. ẹ̀bùn ni sà. irú ẹ̀bùn wo. ntọ́lọ̀ bá ti yànnà fún sà. ẹ wá gba léèsì ọ̀pá márùn. ok sà. sẹ́yìn lójú ń dùn. Ibrahim Akin pẹ̀lú. sẹ́yìn lójú ń dùn. bẹ́ẹ̀. ẹ̀yin sẹ́yìn lẹ ah, jàgbó léṣì ni. no. èmi kọ́. ṣùgbọ́n ẹni pè níjà ojú ẹ ti jẹ rí. Ah, bẹ́ẹ̀ ni sà. Ah, ok ẹ wá gba léèsì ọ̀pá márùn ok ẹ káàrí. hello. hello ẹ káàsán. orúkọ yín wọlé tí ń pè wá o. adéyẹmọ mọrúfàt. àǹtí mọrúfà ṣàlàáfíà ni. láti gẹ adékọsà. ẹ yà wá gbàdá àkàrà ọ̀pá mẹ́fà. ó dáa sà ẹ ṣé o. unique fabrics ló ní ká fún yín. ẹ ṣé o. Hmm. hello. hello sà. orúkọ yín wọlé tí ń pè. ayọ̀lá adédayọ̀ láti àpáta ni o. <laughs> ok ẹ máa bọ̀ wá gba ankara ọ̀pá mẹ́fà láti ọwọ́ unique fabrics. ó dáa bẹ́ẹ̀ yín ká. ẹ ṣeun. hello. hello. yà tóbi adéníran. ẹ. tóbi adéníran. tóbi adéníran láti bo. láti ITA. ITA. ó yá láyínká ló fún yín lẹ́bùn. léèsì ọ̀pá márùn-ún lè máa gbà. ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ ó ti ń han. sáwọn hmm. nìyẹn. ó ti ń han. ẹ ká fún wọn. ẹ kúrò lẹ́wọ̀n. Ibrahim Lawal láti bò láti Ọ̀yọ́ ah. láti Ọ̀yọ́ Ọ̀yọ́ lọ́hùn lẹ́rọ ayé wa àbàdàn wa gba léèsì ẹ ẹ wa gba léèsì ọ̀pá márùn láti apes fabrics. hello. hello. hello. ẹyí rédíò yín lẹ àbí ẹ kó ń bẹ. adéńgá jùmọ̀kẹ́. láti bo lẹ ń pè wá. láti ring road. ẹ ọ̀pá mẹ́fà ni kẹ́ ẹ wá gbà látọwọ́ unique fabrics. ṣé lọ́la sọ. bẹ́ẹ̀ni ọ̀la ni kẹ́ ẹ wá. hello. hello? hello. hello ẹ kúrọ̀ lẹ́ o. hello ẹ kúrọ̀ lẹ́. orúkọ yín bọ̀lá sí ń pè. tèmítọ́pẹ́ adéṣèyí láti alákíá. ok ẹ wá gba léèsì ọ̀pá márùn ẹ wá gba léèsì ọ̀pá márùn lọ́tọ̀wọ́ Apex Fabrics. hello. hello tani sọ ìbùdó sọ̀rọ̀ láti orí ta pé. kí lẹ wí. tìámí yù tọ̀ yìí láti orí ta pé. tìámí yù tọ̀ yìí. láti orí ta pé. tt ankara ọ̀pá mẹ́fà tó jẹun dénú láti ọwọ́ uni fabric lẹ́ ń bọ̀ wá gbà ẹ fẹ́ràn tó kìtì. hello. hello akérèdọ́lù festus láti ìbàdàn. láti ìbàdàn akérèdọ́lù festus. ẹ akérèdọ́lù. àdúgbò bo. láti òkèbọ́lá. ọ̀yà wa gbalẹ̀ ìsọ̀pá márùn-ún ọ̀dà láti ọwọ́ uni fabric. jalo ṣe ká mú kàn sí yá máa ń kára kàn sí. hello. hello. àpò ìbò wa gbà mà. mà. àpò ìbò wa gbà àkóèzò. àkóèzò wẹ́gbà láti ẹgbẹ́dá. àkóèzò wẹ́gbà. yes. what part of the country are you from. benin. benin. okay. do. yes. do. yes sir. Mm. Mm. vredo. vredo kọ́ ni benin o. okay sorry. mingo sir. mingo. Me, uh <laughs> -huh. Mm òun òun ni ó kú ẹni mẹ́gbọ́ òun ni ó dìgbẹ́ fún ọ ojú lọ. ìgbà tẹ́mi ń dò ló mẹ́gbọ́ fún mi. n kò dò òun fẹ́ dìgbẹ́ fún ọ ni ó fẹ́ kí ọ ni. come collect um, wetin mẹ́gbọ́ come collect um, lace. lace. Uh, thank you sir god bless you sir. Uh, na five yards o. So you be female. when you when you reach fresh fm ask after uh, one man call ayd. Ọmọba. Okay, sir. Uh-huh. Are you a male or female? That's a married man, sir. hmm Are you a male or female? Ọkùnrin ni àbí obìnrin ni ó? Méjèèjì ni. jáde hello ah, ẹyọ kan. Ah, hello sir. hello sir. láti ṣogbo ọlábìtì ah, kàǹtì. ṣogbo bó o. ẹ bá dúró kápẹ́tò ṣogbo. ẹ dúró sóṣogbo kápẹ́tò ṣogbo tòṣogbo ń bọ̀ ṣẹ́ gbọ́. wọ́n ah, ti kíre ni mo wà á ti kíre mo gbé ah. Òṣogbo ni mo Òṣogbo lọ́dọ̀ wa. Òṣogbo ni eh, bẹ́ẹ̀sì ni. ẹ wá gba ilé ìsọ̀kan márùn-ún látọwọ́ eh, eh, Apex Fabrics ẹ ṣeun. ṣé ẹ lóde kan tó ẹ lóde kan ní yàjó yàjó ni. ẹ lóde kan ní yàjó yàjó. wà á mo ní next week. Ah, ó ti dáa mm, òde ti dùn. bàrà yunisa ni wọn bá yín ránṣọ yín. kò ní tòkìtì mm, kò sí wàhálà tòkìtì lẹ́ni. <laughs> ọmọ ọba tí ń gbélé jiyàn oko ọba lọ́la. kó lè jẹ́ káráyè ṣe tiwa. <laughs> ọ̀rọ̀ ẹ mọ̀ ẹ hmm? deep gan gan kó lè jẹ́ káráyè ṣe tiwa. ọ eh. hmm. ṣáà máa wò mí. Eh, eh, oh. ṣé orí ìmí tí n bá sọ ń gbà mí gan. kò ní yé wọ́n tó sọ. mi gan mọ̀ àgbà tó jáde. Mm. tó bá sì jáde tán àṣẹ máa ń gùn. Mm, àwa tún wa ní mínì. àwa tún wa ní ìtumọ̀ eh. kò wá yé mi gan fúnra rà mi. ẹ eh, kò lè yọ tó bá ti yọ kì í ṣọlọ́run mọ́. ó ń padà ń bá èmi gan sọ̀rọ̀. Ah, ah, ọ̀rọ̀ tá à ń sọ tá à mọ bí ó ti ń wá mm. ọlọ́run ni orin tá à ń kọ tá à mọ bí ó ti ń wá ọlọ́run ni o kọ orin tán kó tún padà mọ gbọ́ life tó kọ yẹ kó mọ àwọn pé kíló kíló àníjọ kan gbà mo kíló jíjà akọrin tá à ń bọ̀ lè máa pè mo pò mo ah àfi gbígbà tán tẹ play lọ́nà fún mi. <laughs> ọkàn kọrin lọ ọkàn kọrin lọ ni. àkàsọ ah, ti tòótọ́ ná ọlọ́run yọ̀ǹda yín fún. olóde níṣẹ́ fẹ́ para yín ni bayinka ah. ẹrẹ́sì. ṣé indianapolis kọ́ ni ẹnìkan. ní kíní ni eh, eh, georgia ni georgia ti engineer tó sẹ́ẹ̀tì fún wa. you want to kill yourself ah, concert is two. kí láyé ká rí owó ni. two hours three hours is concert ah you want to kill Come yourself kọmọ rí owó ni o àfiṣe ni o owó kọmọ like music ni o like music ni mo like music ni so o lè kọrin fàgà mọ <laughs> ọlọmọ jàre kò sí dáadáa téèyàn ọmọ kọrin dànù fáwọn àga ọmọ gbọ́ yín ká ẹ sọ ma kọrin lọ àwọn àlejò mi sì ń bọ̀. à ní pẹ̀tù ìjẹsà wọ́n fẹ́ lọ gbá àwọn àlejò ní airport. àwọn àlejò mi sì ń bọ̀. sake oníjìtá mi ó ní ìyà ò jẹ mí báyìí níjọ́ mo ti ń play music ní kí ló dé ó ní mo play thirty hours non stop. non stop. non stop òótọ́ sì ni thirty hours la fi ṣeré àdákẹ́ kẹ wá lẹ́ ń kọrin fún. àwọn àlejò tó ń bọ̀ láti Èkó wọn lọ gbé wọn ní airport ah, iṣẹ́ eré àbí eh. kéèyàn ṣe sùúrù sí. irú àmọ́ ti MC two five. Bala, wetin you talk? ọ̀gá àṣẹ láti fàtí wẹ́ ọ̀gá ọlọ́kọ̀ àti àlejò rẹ̀ kò tí ì dé. aa ah, yẹ le. ti eh, wọn ti di kọmíṣánná náà ṣe ń kó kú mọ́ àìró ah, ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ pàtó ọ̀tọ̀ ní tọ̀gá ah, ọ̀ pé àti wàá dọ̀rẹ́ gidi ń sìn. bẹ́ẹ̀ni o eh. ti kọ ẹgà. wọn yẹ kán mọ fún ọlẹ́lẹ́ kán mọ fi. ọ̀gá ti kọjá rìdí mi turn back. àwọn máa ń fún mi léré gan wọn máa ń gba eré àwọn ọ̀gá ọlọ́pàá àwọn ṣùgbọ́n ní ah! tójú mi rí ibẹ̀ ló yẹ hmm. kí n ti kan ojú mi rí hmm. ẹnu mi kò lè sọ àṣetẹ́lẹ̀ tó rò kójú ẹ̀ ti rí àṣojú mi ò rí kankan preambu ni ah! mo dórí bíríìjì berger bridge mo tọ́ n padà wọ́n ní tó bá fẹ́ kí n release àwọn band boys tọ́ n padà ah! ìgbà mo lò previa mo tọ́ n padà wọ́n ní set ìtúsẹ̀ lágo mélòó after seven set set kọ́kọ́ ṣeré díẹ̀ fún àwọn àlejò mi ká tó set gan gan ọ wákàtí gan ti two three hours ni adẹ ń lọ play ní ada lálẹ́ fún àwọn oyin lọ́lá eré alẹ́. Ah, ah. Ọlọ́run ojú rí tó. ojú rí tó hmm. àwa dé ada ní thirty minutes after four. àwọn tọ́lọ́run bá pè sí ọ̀nà yìí eh, kọ́lọ́run tètè mú wọn jánà hmm. kó fún wọn ní n tó ṣe é yan gan. kò easy ọlọsẹmùsì ah, tó jọ pa mí lórí ọ̀kadà hmm. mo sì fẹ̀gẹ́ sá sọ ìsìn ọmọ tẹlẹ ìyá ìyàwó bó ṣe rí mọ́ ni a kí ló ṣe yín ojo ni ṣé mo gbé yín ṣe pé sẹ́yìn lẹ́sẹ̀ mo ti mọ̀. kí ni ìyẹn náà máa ń ṣe kí ni gidi kí ni ní kìlọ̀ ọkọ̀ ẹ̀ náà ní gbogbo jákàn rẹ ni. àwọn olóra búrẹ́dì. kẹ́yìn burúkú sígbó ọwọ́ awú fìlàmì wá dàbí ẹnu ẹ̀rọ mo ní òjò ni ẹ ní mọ́tò ni mo á wò lọ́kàn mi pé tí ì bá ṣe pé yẹn burúkú lẹ́yìn ṣé pẹ̀lú owó burúkú tẹ̀ fún mi náà lè yóò mọ̀ tó owó mọ́tò jọ. two five kọ́ lọ́lọ́gba. ó ti wọ ẹ́ tì mí tí wọ́n gbà yẹn. èló ni ah, nígbà yẹn. five two ni. ohun wọn ohun wọn. ó ní kán sí fún mi kí gbé aṣọ mọ́ mi lára káwọn ọmọ òun tó dé láti o ti lọ òde mc rí wọn tó dé láti ṣọ́ọ̀ṣì. o ti lọ òde mc rí kan sọ fún ẹ pé o jọ túnbọ̀ pa àwọn èèyàn lẹ́rìn sí i. Ah! Ah. ayéfẹ́lẹ́ máa lulu lọ káwọn máa fi ẹ́ mutí. kọ́lọ́run jọ bá mi lọ́ra ẹ̀mí lérè ìṣítù ọmọ àjànà òrò hmm. wọ́n bá mi lóde mc kan wọ́n á pè mí sọ̀kalẹ̀ orí stage pẹ̀lẹ́ báwo ni bámidélé <laughs> èló ló gbà níbí <laughs> n bá sọ ah, ah, mo ń bẹ ẹ kà ó ti sọ ẹ̀fẹ̀ mọ́kànlélógún tó ń gbé ẹ ṣépè lórí èlò anijẹgẹdẹ olúlo ń gbà mí ìṣòkòtò tó wọ sísàlẹ̀ o sì bẹ kọ bẹ yóò tutù omi ọwà máa kán lẹ ẹ máa pọ ń tọ ni. ọlọ́sàn-án oh, ah, ó yà pè mí jókòó sọ̀kalẹ̀. àbíkú sì lòde ẹ lọ ẹ lọ mi alápilẹ̀ kan ní ìkòròdú. àló tó mọ̀ pé ọṣẹ wo la fi wẹ̀ wá báyìí. a ní apilẹ̀ kan ní ìkòròdú lọ́mọ èlò la pa fifty fifty naira ni wọ́n sì ná tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ́mọ ọmọ olóòkú lára ló bá ní òun lòún fẹ́ gbowó ilẹ̀ o. yóò gbowó lẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lọ́wọ́ dúró tì mí lọ́rùn lórí stage ah, ní ah, ah. sùúrù ṣé bí wọ́n lójó láti ń sínú ẹ òun lòún máa ń gbowó lẹ̀ àwọn boys ládùúgbò yìí màmá tiẹ̀ ló kú tá à ń sin ó ní kò mátà. ló bá wọ ọmọ yín lọ́wọ́. ó wọ ọmọ àwọn ẹ̀gbọ́n wa ní eh, Mr. Ayéfẹ́lẹ́ ẹ sẹ́tù ẹ̀. Eh, kan sẹ́tù ẹ̀. wọ́n ní nǹkan tóun jẹ nìyẹn so ajá sí pé kò ní iṣẹ́ ní tóun jẹ ládùúgbò nìyẹn. ó tún gbowó lẹ lọ́wọ́ olórin tó kọrin síbi òkú ọmọ rẹ̀. àmọ́ mo play fún olójó last nínú àbí kẹ́yìn olójó last. ó tún wá gbowó lẹ. ó ṣe jó tán nylon tó ta ó sí àbí ó di ẹnu nylon yẹn mú wá sórí stage lọ́dọ̀ mi ní ayéfẹ́lẹ́ èmi ni máa gba owó àwọn boys o ah. bẹ́ẹ̀ ni a play fún ṣe ẹ̀ ní ah. ọmọ hmm. ìnáwó ta play fún ṣe hmm. hmm. ó gbà o kó lo òde mi wàá lọ bẹ́ẹ̀ ṣíjókòó bá ẹ̀yin MC kí lẹ fẹ́ jẹ ẹ sọ̀rọ̀ ìwọ ló máa fi sọ pé no no no ẹ fáwọn boys mi ìmí ìsìlẹ̀ bẹ́ẹ̀ tán bá ní ẹjọ́ àwọn tó tẹ̀lé mi wá ń gbọ́ ni kí ni ẹ gbowó ni ìkànjọ́ kan ló bá pè mí ẹ ló ṣe yóò nìyẹn lẹ́ máa ṣe MC wedding ọmọ mi o èló lẹ́ máa gbà fẹ́kọ̀ọ́ mo ní five hundred irọ́ ṣe máa staff strong shops ni ara play fún onímọ́tò kan ìfẹ́ dákọ̀ onímọ́tò òun onímọ́tò yẹn ò ní jama staff small chops. onímọ́tò yẹn ò sí láyé mọ́ ní ìsìn a lọ play fún ní ọ̀nà ìwó road lọ́nà àtẹ̀yìn bá kọjá ìwó road díẹ̀ síwájú ó ń ṣèkó mọ́ ni bàbá play fún a ó mi dáadáa ó mi dáadáa kódà ìgbà tí wọ́n ní oúnjẹ ti tán tí mo ní ká má wọrí pé mi ò jẹun fún rẹ̀ ló lọ wọ́ọ̀mù ọbẹ̀. Ah, ah. bẹ́ẹ̀ ni onífẹ̀ẹ́ rẹ̀ nù. malam you were there now. onífẹ̀ẹ́ rẹ̀ ah, onífẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ràn yín fẹ́lẹ́ ṣùgbọ́n ọmọ jẹ́ that used to be ayé nizan nizan eh, eh, ìgbà yẹn mo ń lo eh, bluebird nizan ah. so bá a ṣe ṣe tán n bá wọnú mọ́tò ǹjẹ́ kí n máa lọ ná kán dá mi dúró mo rò pé fẹ́ appreciate pé mo lùlù fún un ni ó kàn torí bọnu mọ́tò náà ẹ kú eré látàárọ̀ mo ní ẹ ṣe sáà <laughs> ẹ kú náwó wa ẹ ṣe gan ó ní kẹsẹ̀ tẹ rìkọ́ọ̀dù nǹkan mu ni a máa fi ránṣẹ́ sí yín létà ní ṣe é gbádùn <laughs> ah. mo ní a máa edit ẹ kí lẹ́yìn edit ẹ ṣé ẹ̀yin lẹ bímọ ni. <laughs> Ah, ah. mo ní bọ àwa play fún yín mo ṣe ní àwa play fún yín. àfi kò bá. ọ fún mi ní ìgbà tí ni gbà ó mo fọwọ́ mu báyìí wọ́n ní ẹsùn sẹ́yìn wá fún yín ẹsùn sẹ́yìn wá fún yín àwọn àwọn tán tẹ̀lé wọn eh. wọ́n fà á wọ́n fà á ẹsùn sẹ́yìn wá. bóyá wọ́n ti mú nǹkan. wọn kúkú yó wọn mú nǹkan kan. fúnpọ̀ sọ pé o fẹ́ lọ ẹ́díìtì yẹn. mo fẹ́ lọ ẹ́díìtì yẹn ẹ wà á edit ẹ náà kó tó. lẹ́nìkan náà bá wá láti láti ẹ̀yìn wọn ní ẹ̀yìn náà bá ẹmu kẹsẹ̀ tì yẹn wá mo ló wà lọ́wọ́ ẹnjìnà wọn àti ìpark wọn wà lọ́wọ́ ẹnjìnà wọn ní wọn ló wà lọ́wọ́ ẹnjìnà wọn lọ gba láìfù yẹn bẹ́ẹ̀ o láì edit. wọ́n gba láìfù yẹn bẹ́ẹ̀ wọ́n gba kẹsẹ̀ tì wọ́n fúnra wọn náà yọ lẹ́nu dẹ́ẹ̀kì gba yẹn dẹ́ẹ̀kì la fẹ́ dé ayé dẹ́ẹ̀kì ni. ọjẹ ìfọtí. Ah, tó kù ń kékèké. dúró náà tó ẹni tó wọ́ ọmọ bẹ̀ fún tó gbá etí ẹ. aláà nígbà míì tí n bá wọ̀rọ̀ lé ayé ẹni wọ́ mu ọbẹ̀ fún ìyẹn tó gbá àyẹ̀ létí ọlọ́mọ lágbára o orí kórè o wà á wò ó ẹ dúnlẹ̀ dúnlẹ̀ mọ̀ n bọ̀ ní bó o lọ ṣe délé náà tí o mọ rí àwọ̀ tọ́kọ̀. wà á lẹ́yìn màlẹ́. kẹ́ńtì burúkú ti bó jẹ́ ọ sọ̀rọ̀ mọ̀ gbọ́ òun ní gbálẹ́ tí jẹ́ ọ sọ̀rọ̀. alájì yóò ṣe gbá mi létí tẹ́wọ̀ aláyè rí nǹkan mọ́. o <coughs> lè rí nǹkan sáàwó òkùnkùn bolẹ̀. òkùnkùn bolẹ̀ ni irú ìfọ̀tí yẹn ni wọ́n sọ pé òkùnkùn òkùnkùn òkùnkùn òkùnkùn sì wà ní ojú ibú ó sì ṣófo ẹ̀mí ọlọ́run á rá bàbà lójú omi irú ìfọ̀tí lórí ohun ojú rí gan eh. lórí ọ̀rọ̀ eh. eré téèyàn bá fi téèyàn bá jókòó tì lọ́tọ̀ <laughs> ó tó ó tó. ẹ bọ̀ ẹ bọ̀ ẹ bọ̀ ẹ̀rí lẹ ah, wá rí ah, tí tá a bá ti bẹ̀rẹ̀ mo ní ní. let's talk about it. the time wey you go for ilẹ̀ olùjì